kí ló ti rí ohun tó mọ̀ jẹ ló pa ẹ́ ní ìwọ ìwọ lọ fẹ́ yàwó lé mi ó tún ti lóyún àwa wító ẹ tún kóra yín lẹ́sẹ̀lẹ́sẹ̀ lọ ṣèdáná àdúrà owó yẹn lẹ lọ ná níbi ìdáná ìwọ òpònú burúkú yìí ó ti jẹ poison ó yá kó palẹ̀ ẹrù ẹ mọ́ àkútúkú ẹ lọ́nà ọ̀run ẹ ó yá yá yá ó tí ó tí ì jẹ́ yó ọlọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ní ṣe bẹ́ẹ̀ mọ̀ ìwọ àbáláàrú ta ló kó ẹ ìwọ nínú ilé tá a jọ wà yìí pẹ̀lú bàbá tó bá tún lọ́wọ́ yẹn sí máa gbá ọwọ́ ẹ. kí ló dé ah. kí ló ṣe yín. Florence. èmi ni èwo ló dé ẹ ǹlẹ́ o rárá àjírẹ́bí kí lẹ̀ ń wá kí ló ṣẹlẹ̀. kò sí kàkà. kí ló ṣẹlẹ̀. mo lálàá. <clears throat> mo rí eégún ah, eégún lẹ́mi. àníréṣù ah. ẹ̀pẹ̀lẹ́. Ah. ṣé o sì. kò sí nǹkan kan aṣáàdùpẹ́ ọlọ́run ò ní jẹ́ agbọ́wọ́ wàhálà o àní rí wàhálà. àmín. ẹkún ìnáwó àná hmm. ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni o. àmín. ẹ̀lẹ̀ èrè tó pọ̀ lẹ́ẹ̀jẹ̀ ń bẹ̀. àmín. àwọn tó ń ṣiṣẹ́ ní sáìtì ni wọ́n wá o ìyẹn àwọn bricklayers Mm-hmm. wọ́n bá ní àwọn ò rí owó àwọn ò ní lè tẹ̀síwájú ṣiṣẹ́ mọ́ ah, mo ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ torí mo mọ̀ pé owó wà ní ọwọ́ yín kí ló dé tí owó ò tí ì dé ọ̀dọ̀ wọn. Hmm. Florence yóò dáa fún ọ ọ sì jèrè àwọn ọmọ rẹ ojú òní tí ọ sọrí bí o ṣe ń ṣe tó gba ìfà fún mi ah àwọn ọmọ rẹ ayọ́gba ìfà fún wọn. àmín. wàhálà rẹ lérí àwọn ọmọ rẹ ọ jèrè. àmín. sọrí kí ojúmọ́ bá fi lè ti èmi àti ẹ̀. Hmm. owó ọ̀hún ni èmi àti bàbá náà yìí mú ta lọ lè fi dáná tá fi ṣègbéyàwó rìjọ́ìsì ìyàwó rẹ̀. ẹni pé. owó ọ̀hún tó kó lé mi lọ́wọ́ a lọ lè fi dáná kójú má bàa tì ọ́. <laughs> Ah! kójú má bàa tì mí àbí ojú tó ti tì ọ́ tójú ẹ ti rà ìwọ òpònú ayírádà aláìnírònú àgbàyà yìí èmi mo dá àjọ láti yọ ọdún yìí gbogbo ẹgbẹ́ mi ń ra aṣọ ẹgbẹ́jọdá mi ò bá wọn rà gbogbo ẹgbẹ́ mi ń wọṣọ tó wù wọ́n mi ò tó bẹ́ẹ̀ kí n wọ̀ mo rí owó jọ ó kójú òṣùwọ̀n ní owó tó tó owó kójú má bàa ti wà ìwọ kówó ọ̀hún ìwọ lọ fi fẹ́yàwó. Florence sọrí kò sí ẹni tí irú kan báyìí ó ṣe tí ò ní dùn kódà mi mo ṣe sọ fún ọ gbogbo ọkàn mi pé bóyá ọ̀sẹ̀ fún mi lọ́rùn àbọ̀ ọ̀la mi ń kan lédìí èmi. àmọ́ bó ṣe wá ṣe mo wá rí pé àwọn ah, obìnrin gidi téèyàn fi ń tọ́ lọ́wọ́. kàdá fún ọ bí n bá lá ní fọtí ìtí ó lá ní fọtí dúró tí ọba ètò dúró bí iṣọrùn ní èmi tí mo wo ṣùṣùṣùṣù wípé ká kúrò nínú ilé ẹbí tá a gbé láti ọdún yìí ká lọ kọ́ ilé ká nílé lórí ká má kọ́lé síkù ká má kọ́lé pẹ̀lú aṣọ ká má jẹjẹkújẹ ká ní ilé gidi lórí torí ọ̀la àwọn ọmọ wa ó kó owó ìwọ lọ fi fẹ́ yàwó mi ká dà fún ọ ojú sì ti tì ọgbẹ́yìn báyìí wo bí o èmi ò tiẹ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ sọ ibi tó ń wa yẹn ṣé o mọ̀ pé lẹ́sẹ̀ṣẹ̀ mọ́ ni <laughs> tí ilẹ̀ ìní bá fi ṣú tí ò lọ kó owó yẹn fún àwọn bíríkìlà tàbí kó rọra ṣe kí ni kó kó owó mi padà lé mi lọ́wọ́ báyìí ah! òkú méjì abọ́lọ́run léwu. Florence. lẹ́wọ̀ ọkọ ẹ̀. má pariwo. má pariwo kí wèrè tó gbé wálé lè mọ̀ pé kò sí nǹkan kan ẹ̀bù ni ẹ́ owó tèmi ló fi ń ṣàbù lálejò alákọ̀ọ́rí ẹ̀ tí ìbáṣepọ̀ ò ní rònú ojú òtì ẹ̀ de wọ́n tọmọ yẹn dé ṣe bó wá serve ní school ló ti ranjú mọ́ wá gbé exercise books wá gbé ilé ìlú ọ́fíìsì mo ti mọ̀ pé ó tẹ̀bẹ̀ ọbẹ̀ ẹgbẹ́ ọmọ ẹ àkọ́bí ọmọ ẹ ó jù lọ lọ́jọ́ orí òun àtàwọn ti bí mẹ́tẹ̀ẹ̀ta lẹ́gbẹ́ẹ́ ẹgbẹ́ ọmọ ènìyàn ń gbé sábẹ́ awítọ̀ òtún wá ṣe mọ́ bẹ́ẹ̀ bó ti ń yẹ̀yẹ́ mi ní skul náà ló ń ṣe ń lé à ó ti tẹ́ o tó bá tẹ̀ wá tó fẹ́ yàwó lé mi wàá fẹ́ èèyàn gidi kì í ṣe léyìí tí ò gbọ́dọ̀ wòran nú òrùn <laughs> èmi ò tiẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ o bá mi wá owó mi wá o. Florence Florence <laughs> má bínú. èmi <laughs> ṣó ní mi ò fún ẹ lọ́rùn tí ilẹ̀ ìní bá ṣú tí mi bá rí owó yẹn tí n bá fún ẹ lọ́rùn. a sì lè rówó mi. ẹ ìwọ náà ni kò lọ wà. ẹ tó bá jẹ́ kó o bá lè ṣe kó o lọ lè gba owó ní cooperative. kọ cooperative kì í ṣe cooperative cof corner ni orí ẹ ò pé tèmi ni kí n tún jẹ gbèsè mọ́ gbèsè ah baba Gana <laughs> eré ló máa pè ṣọmọ pátijọ́ sọ́ńkọ̀rọ̀ báyìí kò tí ì sẹ́ni tó gbáriwo ṣùgbọ́n tó bá délẹ̀ Ah, ṣé mo ti wàá pariwo báyìí. Oh. What right do you have to change that channel? What right do I have? Yes. Florence Biko. Biko Florence. Ewo da mi ke ekule ko acho kwa musoko Biko. What do you mean by what, what what right do I have to change the channel? What do you mean by that? Your mama self. Oh, tó bẹ́ẹ̀ láti pè mí lórúkọ. Who are you? Ah, I'm the senior of this house. My the mama. The senior wife. Yes. My mama. Yes. Go and call your mama orúkọ for your village. má rejoice. Uh-uh. who are you? ọ̀dẹ̀ wo i'm old enough to be your mom. Ìwọ àtàwọn ọmọ mi lẹ́gbẹ́. Bíkọ́ gbogbo mẹjọ́nu. Bíkọ́ you mẹjọ́nu you too mẹjọ́nu shut up your mouth stupid girl. Aláyọjú ràn ṣé bó WhatsApp ń bí ni kó tó máa ranjú òròpó tó báyìí ni. O rò pé nǹkan gidi ló fẹ́ wá jẹ́ mi ló wá ranjú wálé wá jẹ. Kò sí nǹkan kan nothing dey here. Madam, eh. madam, mm-hmm. as dem marry you, eh. na so dem marry me omenala ah, yes omenala <laughs> akwụrụgwọ isi m ịnanụ I don't know whether they marry you. Uh-huh. I be they use you dash babagana for bus stop. uh I don't eh, even eh. know as they do your own. Yes. But you see me, omenala. Pẹ̀lú kúlà rẹ̀ sì tán fi pẹ́ wálé. Àbí pẹ̀lú chicken ẹ̀yọ́ tó ti lọ pa. Go to Enugu Ukwu and ask of my father. Ṣé na Enugu dey marry? If it is not complete, they will na not. lie. If it is na not complete. Na marry you. If it is not you. complete, they don't. It is uh, like Yoruba marriage. Shine shine girl yellow colour lagos colour which one you dey. you think say na yoruba marriage yoruba woman. oh which one how much you dey pay on you. ofe manu kuku alege ofe manu. baba no get money you see say he get money. baba n gana wàhálà too much o. Oh. Ah, ẹnìkan ò ní pa mí nù lé ọlọ́run ò ní fún yín ṣe. why you gonna eh, eh. do like this. Oh? sàgbàpò kankan lẹ́lẹ́ mọ́ ló ti pẹ́ mi. ìyá mi ọ̀pá bàbá mi lọ́kù. ọbẹ̀ nǹkan ò ní pa mí. ọlọ́gbọ́dún lórí ẹja wú ẹ ṣe pẹ̀lẹ́ o bàbá ń dára ẹ rọra ṣe.

And, Lawrence Rejoice àwọn ọmọ yìí dáa ah what a nonsense look at it ẹ mọ̀ kà lóhùn oh oh my god Lawrence wọn kan wọn bẹ̀rẹ̀ oṣù bẹ̀rẹ̀ àwọn kóra yín bọ̀ wọn pẹ̀lẹ́ ẹ Rejoice Rejoice. ọ̀gíni ojú ah, ah. mi kú fọ́ ni ojú mi ò bá fọ́ lọ lè gbé ipo. ìgbà yìí láàárọ̀. ọ̀rọ̀ tí ń bẹ́ lẹ́lẹ́ báyìí nísìnyí báyìí ìfẹ́ wàhálà ẹ wọlé. Okay. You see, you, you see, you see what is on ground. You can see. Ẹ wo lẹ̀lẹ̀, ẹ rí téèpù, ẹ rí, ọ̀rí tẹlifíṣàn, pàpẹ́ méjì fan two all right fẹ́rí téèpù tí ó wà nílẹ̀lẹ̀ láìsọ hmm. bandri bandri ni téèpù ìbáyìí Florence àti wọ́ àtàwọn ọmọ rẹ̀ ẹ̀yin lẹ́ni apá ẹ̀ tẹlifíṣàn nu yàrá mi mo ti gbé jáde tẹlifíṣàn tá ń lò tẹ́lẹ̀ ni tẹlifíṣàn yìí tẹlifíṣàn wà àtàwọn ọmọ rẹ̀ nu <laughs> àga mẹ́tẹ̀ẹ̀ta ti ń bẹ nílẹ̀ àga àtìyín nù. No wọn àgbẹ̀ mẹ́rin ni yín bẹ́ẹ̀ bá dìde fúnra ara yín hmm. àbẹ́nìkan máa jókòó lẹ́lẹ́ ẹ̀yin lẹ́ mọ fúnra yín ìfẹ́ wà láàmú kẹjà sí rìmúùtù kẹjà sí tẹlifíṣàn ẹ̀ta jẹ́jà sí chánẹ́ẹ̀lì àbí wọ́n ti ń pè ìfẹ́ lẹ́yìn mọ́ ìjọ ìsìn tẹlifíṣàn eléyìí ìwọ lọ ní torí mo mọ̀ pé wèé sábà rí náà nu tẹlifíṣàn kékeré dáadáa èèrí ló jẹ́ kí màmá gbé ńláńlá ìjáde kó o lè rí i wọ́n lọ ní tẹ̀bísẹ̀ ilé látẹnu ní ìlọ. ogun tọ́lọ́run bá wá ṣe fún ọ wọn ò bá jẹ́ fifty five wọn ò bá jẹ́ seventy eight ọlọ́run ọ̀sọ́ ọ̀láyọ̀ àtàlàfíà ìwọ ló ní bíbí ọgbà àbọ̀ ọgbọ̀ ìfẹ́ wàhálà sọwárí àga tí ń bẹ lọ́kọ̀ọ̀kan yìí tèmi ni ẹnìkan kan nù yín ọ̀gbọ́dọ̀ débẹ̀. èyí tó bọ́ sí sàkání ìtọ̀dọ̀ wa wá ń kọ́. èyí tó bọ́ sí sàkání ọ̀dọ̀ yín ah. tọ́ ọ bá tó bẹ̀ tá a bá bí ọdá kí n rí ọ̀bẹ̀ ọ̀dà ṣáà àbí kan nù yín ìtàn bá bí dáa kí n rí kó jòkó lẹ́ẹ̀mẹ́. ṣáà lè béèrè béèrè. ẹ béèrè. ẹ ṣe ńgbà tẹ máa pín ní ìsìn ẹ lága mẹ́ta èmi àtàwọn ọmọ mi fún ibí kékeré. ẹ wá mú ìyàwó ẹ o wá fún ní gbogbo bí lọ síbi dáínì lọ́hùn. ẹ ṣé ká máa fò ní ta bá fẹ́ bọ́ síbí. ọmọ ń bẹ. ọ̀yà ni ẹ pẹ̀. pálọ̀ láti ẹsẹ̀ pẹ̀ tó bá yà ń bọ̀ wá sí dáínì ah, dáínì náà mo tiẹ̀ ti pín kalẹ̀ lẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ ni mm. ó rí padà mẹ́rin ní bẹ́ẹ̀ ah. àga kan èmi mo ní àga ẹyọ kan ìwọ ló ní àga kejì ìwọ náà ló ní ẹyọ kan tí ọkù ń bẹ káwọn ọmọ yín máa dà sí èmi ò sí àwọn ọmọ wàhálà rẹ gan tó wá pọ̀ Florence ṣe ó sùn ju ẹsẹ̀ mẹ́fà lọ tọ wọlé ayémọyà kókókó àwọn ayémọyà nú èmi ah! báyìí o tí mo pa ayé ti ń ní ọlá báyìí o ìjẹta yìí sí ilé ẹ wá lọ lè já ẹ ń já sáyọ ọnù à ẹ dójú tì mí ẹjà lè rí rìmọ́ọ̀tù ẹjà nítorí tẹlifíṣàn kò sí tẹ ìjà sí ṣe wá rí lélẹ̀ báyìí ó dópin ló jẹ́ kí n mọ̀mọ́ ṣe tí mo ṣe. ẹ finally ayọ̀nù rẹ̀ méjì ọ̀ránṣẹ́ sí ọmọ mi femtech nílọrin pé kó fi ránṣẹ́ sí mi. Hmm torí wọn pọ̀dọ̀ rẹ̀ mo ti lè rí confam ayọ̀nù ayọ̀nù tẹ́ ẹ sí ń já sí wọn ọ̀dọ́ rẹ̀ náà mo ti rà yín tí ń lò bọ̀ wá ní sí báyìí fifteen years rẹ̀ rè. Hmm. Lawrence ayọ̀nù rẹ ni wà àtàwọn ọmọ rẹ ìpín ogún mi kalẹ̀ lẹ́ni torí tí n bá kú tán ẹ̀ gbọ́dọ̀ jà <laughs> kì í sì ṣe pé bóyá kíkan Florence mọ́ rẹ ni o ó ti wà yán hàn mọ́ bóyá sí ní Ìlọrin tí ì ṣe tán ọ̀ ń tan rẹ ni. ká má tó jogún wọn jọgbọ̀n. Um, Rejoice wọ́n ló leléyìí àti wá àtàwọn ọmọ tí ẹ tí ì bí. àbẹ̀rọ ah, lọ. àtàyè àwọn àwọn tí àwọn ọmọ tiẹ̀ náà tún máa bí. ìmẹ̀lá ìmẹ̀lá ó ní ọmọ sí wàyí. bọ́ ọ bá bú mi ti ẹnu àtàwọn ará ilé yín bọ́ sì yìn mí mo gbà mm. kọjú báyìí lọ. torí wàhálà ká má bàa rí wàhálà báyìí. Mm. bí ẹnìkan kan nù yín tẹ́ ẹ bá ìjà pẹ̀rẹ́ fún ara mi báyìí ní kò yín sọ́kọ̀ yín sì wà yín lọ police station. <laughs> lóòótọ́. pẹ̀lú ògo ọlọ́run at least ẹ bá lọ lè sẹ́wọ̀n ọ̀sẹ̀ kọ̀ọ̀kan orí yín ọ̀pẹ kọjú báyìí lọ. ọmọ òní bá gbèsè ẹ ẹ kúrò ní báńdì ọmọ ọlọ́mọ. ẹ kúrò báńdì rẹ kẹgbẹ́ àdúrà ngwa ngwa ngwa ngwa ngwa ẹkọ bandi rẹ gan ẹgbà náà lé lọ ngwa ngwa ngwa bẹ́ẹ̀ bá ìjà police station ní nkó yín lọ ẹkọ bandi rẹ. ó wàá mọ̀ pé wèrè lọ́gàá police station orè tẹlifíṣàn kékeré lọ gbé bí o bàbá onípípé. ọ̀gá bẹ́sẹ̀ lọ yìí ojú ti ro mí ọlọ́wọ̀n ní káàkiri wa nígbà mọ kí yín lé o ẹ mọ̀ra já o àmì sì yẹn gan-an. <laughs> Ah, èyí ò ṣe wá ní mísì ọ̀gá. Hmm, ọ̀gá tó yẹ pé àwọn ló yẹ ká máa pè ní amúlùdùn ọ̀gá o. Ah, ọ̀rẹ́ mi bọ́lọ́hún ṣe dá ni, ah. ẹ̀bùn ẹ̀ tó bú wá látọ̀run ni adẹ́rù kò sónú ni bàbá gánà. bàbá náà yìí bàbá náà yìí that's a wonderful friend. ọ̀gá ẹ wo ó yẹ kí wọ́n yìn yín ni màmí sí i gan-an torí tí o bá ṣẹ̀yìn mi ì ní sí ní sùkúù yìí ọpẹ́lọpẹ́ yín ẹbí kọ́pà ni mí ẹ̀yin lẹ jẹ́ kó gbà mí part time ah ọ̀gá o dúpẹ́ lọ́wọ́ yẹn ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ọ̀gá. ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọwọ́ mi kọ́ ọlọ́run ló ṣe ẹ wà má. <laughs> ọ̀gá báwo lẹ̀yin ṣe fẹ́ gbàgbé yín nínú iléèwé yìí ṣé ti information stem wọlé ìwé ni àbí ti comedy aspect of it you are a great man ẹ ti wá ń rìtáyà báyìí ní rìtáyà lè kú lọ́wọ́ o àkọ̀tun agbára. Um, retiring not tired. <laughs> <laughs> thank you so much mm. eh, gbogbo uh, ti reformation is the sense I came with from Ghana mm. uh, we thank God for it uh, thank you so much. principle principle principle <laughs> bí ẹ ṣe ń lọ yìí mo fi ń lọ́lọ́ lọ kọ́lọ́ mọ́ bá yín lọ. àmín àmín àmín àṣẹ. ẹ agbábí àká thank you so much. yes ọ̀gá mo tọ́ síbẹ̀ o gbogbo wa ní iléèwé yìí àparapọ̀ láti fi lẹ́bí tètè rẹ̀ mi. ọmọléèwé. ẹ ẹ jòkó ẹ jòkó. ẹ bá wa olùkọ́léèwé yìí. ẹ ṣeun ká. ẹ bá aláàbí ibú kéré. ah inú kẹ gbogbo yín náà lẹsẹ lé àti bàbá nàìjíríà náà what a wonderful friend, Charlie. Yeah, yeah. God will bless you for me. God will bless you for me. Ṣùgbọ́n má gbàgbé o, tó wà lọ́wọ́ ẹ̀ yẹn, ẹ jẹ́ ká forí pípé náà, ẹ já náà dáadáa o. Àbànà yìí ni. Ah, ah, ok, mo ti gbọ́. Àbànà yìí ni. <laughs> Mo ti gbogbo ọ̀rọ̀ kan ló yẹ ká máa sọ. Florence ọ̀nbẹ, wọ́n ṣe dáwọ́ eléyìí fún mi. Tó bá dìgbà ìtàyàmẹ́ẹ̀tì yẹn náà, wọ́n dàwó fún wọn náà. This is my home. Um, bá a ṣe péjú ṣe ti tèmi á péjú ṣe tẹ́nì kọ̀ọ̀kan nínú thank you so much inú mi dùn bàbá nàyìn láìpẹ́ láì jìnnà á sì ti tẹ̀ náà and I and I and I will also contribute <laughs> thank you ṣe wá di ntí mo fẹ́ sọ gbogbo òkìpò tí ẹ̀dá bá wà láyé just remember that is God. Yes remember there is God torí ọ̀ọ́lẹ̀ wà ń bẹ̀ títí láéláé ṣe wá rí jẹ́ teaching tá à ń ṣe èèyàn lè fi lé ọmọ lọ́wọ́ nítòótọ́ kọ́mọ di teacher bẹ́ẹ̀ a lè fi principle lé ọmọ lọ́wọ́ hmm. eh, what I'm trying to say is you can become a principal but your church might not become a principal hmm. orí ọ̀fẹ́ mo rí gbà ẹlòmíín bẹ yẹ pé má ṣe jẹ́ tíṣà ẹ̀ tí ó fi kú kò ní jẹ́ principal kódà gan bọ́mọ rẹ̀ bá jẹ́ tíṣà ọmọ rẹ̀ gan ọ̀tún ní jẹ́ principal bọ́lọ̀ ṣe kọ́ mọ́dìlé tiwọn nu kì í ṣe pé èèyàn máa ń bọ́lọ̀ ń ṣagídí <laughs> eh, my five uh, principle uh, eh, understand eh, yọ̀ọ́ da <laughs> thank you so much. Uh, thank you. Amen. Ejoko, wẹjẹ wẹ mú wà o. ẹ ṣeun náà five five principal. Ah, rejoice orí ẹkún yìí ló ṣì wà. tó bá wù ú mo ṣe wá ló ti tó ṣé máa ló ti tó. wo àrírú eléyìí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o ó ti ṣẹlẹ̀ sáwọn kan rí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láìpẹ́ láì jìnnà ọlọ́run tún pèsè míì fún wọn èmi ò fẹ́rú ẹkún tó ń sun ni ko kún fàdúrà báyìí eléyìí tó ti lọ yẹn kọ́lọ́ má jẹ́ ká rírú ẹ̀ mọ́ kọ́lọ́ ń wá ṣe bá ń tálé ọmọ fún ẹ ọmọ tó máa yè tó máa rí gbé jó tó máa rí gbé pọ̀n ni o ẹkún kọ́ ni o o ti gbọ́. ṣùgbọ́n yẹ kó jẹ́ ibi ṣùgbọ́n yẹ kó jẹ́ ibi ní ilé ìṣẹ̀lẹ̀ sí ẹbí kìlìkìlì ò ṣe é. ní sùúrù fámi ààrẹ jàre ah, ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn wo bó ṣe ń sunkún yìí ó léwu o nǹkan mi ló tún máa fà ságọ́ ara o kí ló dé ẹkún yìí ti ń pọ̀ jù ó yá wọlé wọlé bóyá ló jẹ nǹkan kan látàárọ̀ ó ní jẹ ó dà bọ́ síbí bọ́ síbí ṣé máa bẹ sọ̀rọ̀ tì ní ó yá wọlé wọlé wọlé ó ní àwọn tó ń lọ lójú títí wọn máa bèrè pé kí ló ń ṣẹlẹ̀ ẹ ó yá yá ó ti tó ò ní rí kú ọmọ mọ́ lágbára ọlọ́run ṣó ti gbọ́ ọlọ́run á ṣe ètò dáa ṣó ti gbọ́. aládùúgbò ten thousand àwọn aláàánú one hundred thousand twenty thousand naira ìní bẹ́ẹ̀ lọ. dárídárì ẹ kúlé sà. ẹ káàbọ̀. ẹ ṣeun sà. ẹ pẹ̀lẹ́. láti iṣẹ́ gbàgbé wa ṣe rántí fi wá sínú bọ́jẹ̀tì ń sà. bọ́jẹ̀tì òfo ni ìyá rẹ̀ gbé kalẹ̀ lẹ́ẹ̀kan fi ọ́ sínú bọ́jẹ̀tì. dáàdi ẹ lẹ promise wọn pé tí a bá ti gba gratuity. ooo oh, <laughs> i promise you people. yeah you promise us. i mo break you promise you. ah ah. you can't no work you cannot work So owó tí ń bẹ́lẹ̀ lẹ̀ bọ́jẹ́ẹ̀tì tó wà lérí rẹ̀ ọ̀pọ̀ tí n bá tún mi gbà bóyá mo tún ayé mi wà tí n bá tún owó mi gbà tọ́lọ́ bá sọ pé mo tún wá bí irú yín ẹ̀yìn sì ń papọ̀ mọ́ bọ́jẹ́ẹ̀tì lé àmọ́ bọ́jẹ́ẹ̀tì tí ń bẹ́lẹ̀ lẹ̀ àwọn tí ọ̀fun mi ń dààmú rárá ni wọ́n wà nínú bọ́jẹ́ẹ̀tì sẹ́dẹ̀yìn ìdààmú àdúgbò ìdààmú ilé it can work. but dad this is unfair. kí lẹ sọ. it's uncalled for daddy. it's on what? uncalled for. uncalled. Yes, sir. All right, I'll call it back. I'll call it back. Uh, take. Bá ń ra àjámù méjì wá. Kí wọ́n náà lẹ́yọ ọ̀kan. Ọyọ̀ kan ló tó mi o. Àjámù mélòó ni ó wà tó? Mẹ́ta. Mẹ́ta. Gba àjámù mẹ́ta. Kọ́ra méjì wá fẹ́ mi. Stupid boy. Nonsense ó di pé wèrè ó di tí ó kò mí lówó lọ n tètè lọ àjámu tí wàá ti yà lájẹ ọba jọ mọ kò lọ lè rà. mo lérò pé òun jọ ẹrẹ mi. mo gbádùn ara mi o. <laughs> ọmọ mọ mi ìṣe Ọlọ́run àlẹ ah. ah, ti délé ẹbí ká má ti débẹ̀ ló ṣe mí. a tún mọ múra wa a mọ múra wa. ìgbà ò wọn jẹ. fẹ́rí sùn. All right. Then try again. All right, then. I miss you. Cause sí just o. Wọ́n wà rọ́ọ̀fù o. Wọ́n wà rọ́ọ̀fù o. Ó yà fún ilé ọ̀gá sí fún ilé ọ̀gá sí. try now. All right, go take care of eh? it. irú ah! oh. tẹ́mi ìfẹ́ ló ṣeun ah, ah. nígbà tó wá yẹ̀yẹ́ ara rẹ tó ẹ̀yà ara rẹ dé lẹ́fù kan tán ó ti tò kẹsìn ó tó kó yé mi náà àti wá gbọ́ odidi ẹ̀dìmástà o pẹ́sípà sùkú o ọwá lọ èyí ta tẹ́tẹ́ nígbà tó wá ta tẹ́tẹ́ ọ̀jẹ́ ó tún jẹ́ wọ́n lẹ̀ ó tún wá padà lọ pé wọ́n bọ̀ ta tẹ́tí àwìn níbo ni ẹ ti máa tàtà tí àwìn. farabalẹ̀ gbogbo sórí ẹ̀yin tẹ́ ẹ ṣe ara wa bẹ́ẹ̀ ṣe máa ń ronú ó yàtọ̀ sí àwa tá a wà níbẹ̀ gangan. ọ̀dà góòmù sí. géèmù yìí mo ti ń lé e fún bí ọdún mẹ́ta ni. ọdún mẹ́ta. ọdún mẹ́ta kódà gan sálárì mi last month yìí lórí rẹ̀ ni mo kó gbogbo ẹ̀ sí ìgbé àwọn ọ̀rẹ́ owó yẹn rẹ̀ lé lórí ni. ọ̀rẹ́ lé lórí. dẹ̀ máa wo dẹ̀ máa wo ẹni tó ní pé tó fún mi ní géèmù yẹn because lójú oorun ni wọ́n ti máa ń gbé wá fún mi ojú oorun ni ojú oorun ni wọ́n máa àwọn fún wa wọ́n máa gbé wá wọ́n máa gbé wá wọ́n máa hmm. gbé wá ẹnìyẹn wá tún wá ní pé ah, ẹnìyẹn náà nígbà tó dẹ̀ sọ fún mi pé ah, géèmù yẹn one hundred percent assurance ni ìyẹn ni mo ṣe rẹ́ gbogbo sálárì mi sí. ó wá kù díẹ̀ báyìí kó lọ. tí ó báyìí lọ́gùn kọ́ ọ̀ká tí ó báyìí so tí ó tó kù yẹn òun ni mo ní à gbogbo ibi tá a bá ń rọ owó sí ó yẹ kó máa fún àwa náà ní concession sọmọ hmm. tó bá lọ yá owó ní báǹkì gan ká sọ pé o tiẹ̀ yáwó ní báǹkì tó bá rí owó yẹn san o lè tún padà lọ pé o fẹ́ yá owó míì láti fi pe owó tó o ṣe tẹ padà nǹkan tá ń sọ nìyẹn. wọ́n wá gbọ́ láǹfààní kó yí tẹ́tẹ́ yẹn kó o yí kó lè mú ètò ọjọ́lẹ̀ kó lè rí fi sá. ṣùgbọ́n àwọn àwọn láǹfààní àti màmá àti bàbá rẹ ni màá lọ bá wọn pé ẹgbẹ́ rí fọkùnrin. bó ṣe máa ń ṣe nìyẹn. ìjọ ọ̀dà ló ṣe ìjọ ọ̀dà tó ọmọ tẹ́ ń sọ ládùúgbò wọ́n ní ìwọ odidi ẹdun mástà òrówó tó àwọn ọmọ bó ti tó àti bó ti yẹ ọ̀wá ń lọ san wọ́n àsánlẹ̀ lé tẹ́tẹ́ ọgbà sálárì ó kọ lọ ìwà tí ọ̀dà ló wù. farabalẹ̀ mi ò ń ṣe headmaster i'm a principal of a school ah. i'm a pre sórí àwa dẹ̀ ní a dẹ̀ ni policy kan you know so sórí eh, eh, eh, le mo, oh, le understand o lè mọ̀ ah oh, le mo. lè mọ̀ àwọn ń rẹ owó sinu game. I want game àwọn game tó máa ń mú oríṣiríṣi wá ìwọ ń sọ pé ọlọmọdé ọjọ́ ọ̀la rẹ ọlọmọdé ọrẹ sínú game rẹ. Oh. Ah, a kú Ah, náà. Aha. kódà. Irin ni. My Caribbean. Ah. My Caribbean. Oh. <laughs> My Caribbean. Ah. <laughs> ah. A aku a kú ìnáwó yìí. Kódà ìnáwó ni wọ́n sì try. Ah, wọ́n try. Ah, wọ́n try. Àṣé tó ń jẹ ni. Wọ́n try, wọ́n ti wá fi wá sí VIP. Oh. Ah. <laughs> Wọ́n try. Ah. Eh, wọ́n try. Ẹ Caribbean. Eh? Kadija Cardi B. Kadija Cardi B. Cardi money. kadi eh, hmm. money. kadi foreign. Ẹ sọrí binu, mi ṣe dùn tó lónìí. Mm. Ọbú yìí kún mi. Ah. Wà àwọn ọmọ táwọn ọ̀rẹ́ mi kó wá wo bó ṣe yọ láàrin wọn. Ìyẹn gbúdọ̀ máa wo mi wọ ọmọ ah. ìyìn gbọ́dọ̀ máa ń yọ ah. sọ níjọ́ tó ti gbá àkàrà yìí mo ti wò pé ah bí n ṣe kàn bu èrè oh. mo ṣe multi purpose de bẹ́ẹ̀ oh, ni ọmọ pé ẹ̀ ń bá wọṣọ tó color? kọlọ̀ ọmọ yọ nínú náà ni. mo ṣéèpù rẹ ṣe jáde ṣéèpù rẹ ṣe jáde aláwọn ọ̀rẹ́ mi kàn sáà ń jí ọwọ́ ni all my friend. Ah, just look at you. mo ṣe gbà sọ fún télọ̀ mo oh. ní bó bá máa bá mi ràn kó o gbẹ mi sí bẹ́ẹ̀ ni. Hmm. ó rí mi ni mo ń yẹ bẹ́ẹ̀ ni. look at yourself. look at me. look at yourself. look at yourself. look at yourself. kadi kadi kadi kadi kadi kadi kadi kadi kadi mi. ó sì okú náà wọ ọkọ mi okú náà ó tẹ try. ṣe ṣe lẹ́mu tẹ́lẹ̀ wọ ọlọ́pàá mi. ìyẹn ti di dandan. ká ní Florence mú lọ lè mú lọ lónìí ni ah ojú ó tì mí. Florence kò máa rá mú. old cargoes. kò máa sórí ọ̀tọ̀ ní kọ́lọ́ndà àyàn kó tún wá dá fìtì kó tún wá wisdom sí èmi máa rá mú. sọ́ọ́rì tí mo mọ̀ pé mo ponú dé ni rejoice tí mo fi kún Florence ló kọlẹ̀ tàbí fúláìtì. èmi ni oh. ó lè bá sọ kan bá ṣe bára wa mọ́. this is what they call chemistry. chemistry. chemistry. <laughs> Oh, oh, Oh, oh. Oh, oh. Oh, ọmọ fọyìnbó dá mi lọ́rùn ni. wàá máa tì sọ́mọ pé mo ti jẹ́ àmàlà ń bẹ̀ o. àwọn eh, sì lo oyó kódà ò parí ẹ̀. Oh, àmọ́ wọn ò tí àmàlà wọn rò dáadáa ah gbọ́dọ̀ gidi ni owó sì táyọ hmm. ah àmúlẹ nfẹlẹ hmm, hmm, orí tí mo kàn lọ mi ni. Eh, look at you look at you you don't you don't, you don't even understand me you don't understand. adidi ẹ eh, kàn tí n sọ ni pé wọ́n ṣe ru àmàlà tán rò tán rò tán rò mo fẹ́ lọ lè rú ọ nínú ilé let me now turn you turn you turn you turn over turn over. bàbá gánà match it up. bàbá jí. look at you look at you look at you. oh oh oh. Um, oh ṣé ní ìsìn ohun tó ń sọ ni wípé o fẹ́ jọ kàlọ́kà. ìfẹ́ jọ kẹ́ mọ́ kàlọ́kà. ọ jọ kàlọ́kà. ìjọ kà ètò wọn fọ ọkà pọ̀ ètò fi mílíkì sí ètò mẹ́kọ̀ọ́ <laughs> oh, máìkàlì. mo ń jẹ́ ọ̀làmọ̀ fẹ́. wà wà wà wà wọ́n fẹ́ jọ lójú mo ti kókò lé báyìí mo ti kó wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ti dìpọ́tù mi wá sílé rẹ̀ ń lọlé mọ́ látò ní ìlọ. Ah! I've already decap myself now. oh oh oh oh oh. Ah, a máa múnú mi dùn ọ̀sùn wa jọ̀ka. máì kárí mi. ọ jọ̀ka tọ́mù júùsì lé oh. tọ́tù wa fọbọ́. Mm. Oh, oh. <laughs> Ah, you know what you know me what let me wash the plate. oh wash plate. let me wash the plate. oh west. owó rẹ ní ṣiṣẹ́ oh ó ti yẹ èmi rè. ọ̀làwọ̀ ìjọ west ìjọ ìjọ west. àwọn ọ̀rẹ́ mi fún wa oh my god oh my god oh. lẹ́gbẹ̀ẹ́ àdá. àbájọ ń mẹ́mu pọ̀ kẹ́lẹ́gbẹ́ mẹ́gbẹ́ àbájọ ń mẹ̀mú pọ̀ kẹlẹgbẹmẹgbẹ. Hmm. Hmm. àtàyìn kù díẹ̀ lónìí lọ́kànjọ̀kan mọ́ rin yàn ni. ìyá lò bẹ́ẹ̀. Eh. Hey. Eh, eh. He like you. My Caribbean. My Caribbean máa kárí mi. ìjọba ọgbẹ́ báàgì lọ́wọ́ ọ nídìí máa fi àjẹrẹ máa kárí mi kárí mi máa kárí mi. ọkùnrin akúṣẹ́ ìrè. ọkọ àbáyá yìí. bàbá rẹ ló kú bàbá rẹ ló kú àtàwọn aráalé yín nonsense. fáàmù tí wọ́n ti wọ́n kí ọgbà pẹ́ńsàn ọ̀wà ń pínlẹ̀ lórí sọ́yọ̀ yìí lórí akúmọ̀díjú yìí èmi ìkọ́kọ́ yìí gbogbo ìlú mo rí wẹ̀rẹ̀ èdè máa ń sọ òfòwò ìwọ gbà kẹmọ ni àkúṣe ah. lolúwa rẹ lójú wọn mọ sanwó ah, ah, mọ sanwó òkè mọ mọ bọ ilé gbé yìí lẹ́wọ̀n mọ tuntun àbítí your family. ọmọ tí ní wẹ̀rẹ̀ gbogbo ìlú. àwọn ìran rẹ ń wèrè ìran rẹ ń wèrè nonsense àkúṣe. Uh, my baby. My baby. Cardi, cardi. Give me, give me, give me, give me. Oh, oh, oh, oh, oh. Give me one, give me one, give me one. thousand. Ah. Twenty thousand for you. Direct, Twenty thousand direct. Twenty thousand direct. Eh, Kadibi. Ah, eh, ẹ mọ̀ gbọ́. Kadibi. Eh. Sọ̀rí bọ́ọ̀sì wa kídìnrín mi méjèèjì ìwọ lọ ní. Ah, heart, méjèèjì ìwọ lọ ní my sense you are in control. <laughs> yeah. my sense you are in control. tí o ti rí gbogbo yín o mo mọ̀ tẹ́lẹ̀ mo mọ̀ pé mi ni mo ní ọ àmọ́ nǹkan kan ni mo fẹ́ sọ sọ pé ọ promise mi pọ̀ fún lówó ah. owó tó lọ fún mi kan. sọ ti báyìí pé ti tó owó ni mo dààmú ara rẹ sọrí mo ti withdraw owó mi yányán nínú báǹkì mi mm-hmm. both uh, savings and collect account mm-hmm. um, níbi kọ́ńbọ̀dù rẹ káì káì káì káì níbi kọ́ńbọ̀dù rẹ níbi àwo tó wà níbi àárín that àwo. ó ti yé mi. ta lè mú un tó bá wọ̀ ńbẹ. Ah! ọkọ mi ìwọ ló ń lò mí gbó hmm. kódà ó lò mí yọ́yọ́yọ́yọ́yọ́. ẹ ọtún akùnkìn nìkan tí n bá lù ọ láyé tán tó lọ lè lù ọ lọ́rùn. Ah, ó lè mọ jẹ ọlọ wà ńbẹ. èmi ni o èmi ni tó bá jẹ́ bí ọlọ́run ò tó dáadáa nù. ìwọ náà ni ìwọ náà ni mo bọ́ sí i. <laughs> your life tó bá pẹ́ ọ̀nkẹ́ tá a bá wà ní tẹ́yìn bá fẹ́ ṣe wáyé wọ́n lọ pé for better for us. lọ́dọ̀ tiwa yín sọ fún ẹ pé ká sọ pé for life for death. Mm, for life for life náà. wáyé ọlọ́run ṣàánú mi o kí ni wàhálà wọ́n múná lọ ah, wọ́n múná. ẹ jọ̀ọ́ kí ló ń dùn lóyìn méjèèjì ṣé owó tí dáàdì gbà owó pension tí dáàdì gbà ṣáà méjèèjì wọn kò fún ni. ejò máa jò ní.

owó pension lọ́wọ́ ẹ̀ tí mò ń ná mo tún wá ń wo tẹlifíṣàn mo fi ń dánú ara mi dùnnú lé má ronú o tún wá mú yẹn olùpa. kílẹ̀ o. sórí ẹ pé kí n tù sí ni òpònú abẹnu ṣún bí aràn jẹ̀dí aláìníròónú ọmọ. omi kan nìyẹn ká lé ká wá. orí kì í lè bàbá ẹ ló ń kì yẹn náà dá lóhùn. wọ́n bí tó o bá tọ tẹlifíṣàn yẹn ilẹ̀ máa ga jù ẹ lọ ìwọ rádaràda yìí èmi ti ẹ̀rọ pé ó jọ mí ni ọmọ òfò ṣé orí pé o ti trespass nílé tí wọ́n ti fà àmì sáàárín ẹ̀ wọ́n máa tó sú ẹ àwọ̀ eléyìí tó yìí sọ yẹn ẹ ó rí àzì lọ́wọ́ ni o àwọn ọ̀ríjìnà èébú ilé bàbá ẹ̀ àtoríkì yóò fẹ́ bu ọ̀pá ọ̀dẹ ògbónú aláìníròònù òun ìtẹ́yìn ṣe é ní. agádìí ewu. àdúrà eléyìí kó má ti mọ ohun tó máa mú ṣe nílé ayé ẹ̀ tó ń wọ́wọ́ pẹ́ńsọ̀nù bàbá ẹ̀ tí ó fi ṣayé dídìrín ṣíọ ọmúmu ọmọ ti lọ ìyá ọlọ́mùmù ọmúmu. ó wàá máa ní sùúrù rárá ṣé òun tiẹ̀ wá rọ̀mántíìkì rárá ah, ah, láì ṣẹ̀ṣẹ̀ máa lù. I'm sorry. Oh. I'm sorry. <laughs> My Caribbean. Kadija Kadibi Kadija Kadibi àbí kí n bá ọwọ́ dé. ṣé ibi náà lọ ti wá wọ lókè. nígbàdí o nígbàdí o nígbàdí o má ṣetán <laughs> má ṣetán. ẹ dákun bọ̀dá mhm. mm, ẹ sì rẹ mọ fún mi náà ẹ dákun ẹnu gbẹ. nonsense Mike Kadibi lẹ́yìn lẹ́nu ìjọ mẹ́ta. wo wo wo wo fún wa lẹ́mu fún wa lẹ́mu ó sáàríran ẹmu ti tán wájú wa ẹgbẹ́ odò tó dúró ń bẹ̀ ó sáàrílẹ̀ fún wa lẹ́mu. ẹ ẹ ẹ yí kọ́mà ah you don't have respect. jọ̀dá fún wa ní oh, ẹmu ọ nílẹ̀ respect rárá àbò ní tẹmu ní tó bá yẹ pọ̀ ní tẹmu kó já mọ̀ táwa bí kó wa lọ. ẹmu lẹ fẹ́ mu ẹmu lẹ fẹ́ mu ló jẹ́ kẹ́ mọ̀ fẹ́ fún fèbí ebi bí ìgbà màlúù gbé máa ń gò fún wa lẹ́mu. dákun dákun tẹ̀lé bá ń tajà eh, fún. láti ẹnu òní yìí lọ tẹ bá dé ṣọ́ọ̀bù èmi lẹ́mọ̀ bá ọmọ tí ń bá wa ṣáàfù ẹmu tẹ́lẹ̀ àti ilé lọ i'm not in time. sáfù wa lẹ́mu ìwọ ló fún wa lẹ́mu. man on duty rẹ o fún wa ń pọ̀n mọ́. man on duty rẹ. fi ìwọ fi pọ̀n mọ́ sí i kó ń lọ fún wa lẹ́mu kí wọ́n fún wa ń pọ̀n mọ́. fún wọn lẹ́mu fún wọn lẹ́mu kó fún wọn pọ̀n mọ́. Ah, oníyòtò fún wa ń pọ̀n mọ́ onítẹ̀mú ní ta pọ̀n mọ́ bàbá fẹ́ ràn kọ̀ọ̀kan náà lè ràn kò sí wàhálà fún wa ní ẹmu fún wa ní pọ̀n mọ́ kó sì wá lọ́ra kọ̀ǹkọ̀ wa. ẹ pọ̀n mọ́ dandan tẹsẹ̀. o rẹ ẹranko ni. ogún ọdún lẹ́yìn mú pọ̀n mọ́ dànìdànì èèbá ni lọ gbàgbàlagbà kékeré tí mo bá wọn lọ ah, jọ mo ah. ti rí ṣúra àwọn mo ti hàn kébí ó sì rí mi ara àdóòsì mo tọ́ ya wọn lẹ́nu ha haga ha ha ha ajá ha ha ẹ ṣe o ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ ṣe o ìwọ tọrọ jẹ lẹ́ẹ̀kan tiẹ̀ bó o ní sọ́ọ́ mú kan bẹ́ẹ̀ ah. mú kà kún ibi tiwa náà ó dé bẹ́ẹ̀ sì mọ̀ farapọ́n gàn náà ilé ẹlẹ́mu káàkiri nu sọ̀rọ̀ yẹn ni àbógun ilé ayé ẹran òun sì dá ah. ah, ah. nígbò tí tọkọtaya kìíní ìdí sẹ́yìn ó tún ṣe dáadáa díẹ̀ yẹn ó mọ̀ pẹ́ ọlọ́sàánú ilé ayé mi. Mọ̀ mẹ́mẹ́rin tóbìnrin ọ̀lẹ́ fi ní ṣe bí bá ń wù ní àdùgbẹ́ bọ́rán ní lọ́nkọ́rọ̀ dàbí ògùn pa lójú ẹni. Bíbẹ̀ ni kò bọ̀. omi bẹ ládọ omi bẹ làmọdé omi bẹ ògún omi tún bẹ méjì ara wọn ìtajà fojú kan ti ń gbó omi jẹ àgbọ̀ fojú kan ti ń gbómú yanyanyan omi tí bàbá máa mú tí ò lè bọ ọmọ mu yóò lè bẹ wọn tí ẹ fún ọ omi tó jẹ́ pé bẹyàn bá mú bá rán yàn pọmọ wọn ó tún rán àwọn omi kómi omi téèyàn mọ gbádùn sálẹ̀ báyìí yóò sì tún mọ yàtà rẹ̀ lókè ibẹ̀ lèèyàn wà kó wọn bá sẹ́ńjì bí ẹ̀tọ́ lọ́n bá ní ọfọgbọ́n ọdún ṣe ibẹ̀ ni yóò tó kó lé wọn tún wá mọ ní ìwọ mú ìwá ìwọ mú ìwá hmm. láì mú ìwá agọ̀jù oh. bàbá agọ̀ndu. tó bá gbé pọ̀ mọ́ ẹ eh, tó bá gbé ẹnu ṣé mi tó bá gbé pọ̀ mọ́ yẹn sẹ́nu kò ní rí mi gbé mọ́. kọ́sọ́mà kọ́sọ́mà ọ̀sán

ìfọjà báyàn ṣeré o tó bá ti rí pé wọ́n ti ń bọ̀ torí pé àwọn olóòórùn àwọn àwọn àdánù àwọn àwọn òfò ẹ̀mí wọn ò lówó lọ́wọ́ àwọn akúṣẹ̀ láti lè wọn dákun máa ń jọjọ́ kò síbi mọ́. ẹ láti òní lọ alẹ ẹsẹ náà bẹ́ẹ̀ nǹkan mi ẹ with your DNA test torí fámìlì àwọn wèrè lélẹyìn. àwọn tó lówó lọ́wọ́ ni wọn kì í wọn wèrè gangan lélẹyìn. Oh, oh, ah, ah, yóò fi rárá rábà bàbà fẹ́ wá jẹ́ ah, yóò don't let anybody give you hypertension dìdìrò kí n bá ní láwọ̀ àti gẹ́gẹ́ rẹ̀. sọ́sọ́sọ́sọ́ ìwọ náà tún bá bàtà jẹ ni. Ah, bàtà tó yẹ pé ẹyọ kan tó kù fátìrì mọ́ra wọ́n dùn ní ọ̀rọ̀ ṣe ni kò sí irú ẹ mọ́. Dèdèrè kí n bá ní lọ́gbà òun àti kékeré àti àti kékeré. Ta ni yẹn? Mo ti bá ní o. Ta ni? Ta ni kọ́ wọlé o? Ah, ah, <laughs> èmi ni èmi ni àdúpẹ́ <laughs> àìrèwú lọ́sàn. bẹ́ẹ̀ ni àmọ̀rí. bẹ́ẹ̀ ni kọ́lọ́mọ ṣàánú wa ni wò ó ìyàwó mi ebo bá mi wá àmàlà fẹ́lẹ́fẹ́lẹ́ kan bá mi rò ó. láńgó mẹ́rin. wò ó ìwọ náà bá mi wá ọkàn nínú yàrá yín kẹ bá mi tún ṣe dáadáa alẹ́ ibi tí màá sùn lálẹ́ ah, ibi màá sùn lálẹ́. ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ṣé ó ibi ìbàjẹ́ bí òtẹ́ẹ̀ tẹ́ẹ̀kan lè déédéé walking kẹ́ bá ní ìwọ bá mi tó màmá ìwọ bá mi tẹ́ bẹ́ẹ̀dì níbo ah. ẹ ṣí léyà ni àbẹ́ ṣí ọ̀nà rìn. irọ́ ìfarabalẹ̀ àyà mi má sọ ọ́ díjà rárá kì í ṣe eléyìí sọ̀rọ̀ ọjà rárá mm, mm. ohun tó ṣẹlẹ̀ ni wípé mo ṣe wà yìí láńlọ́ọ̀dù ti lé mi kó lé ah. pátápátá in fact ìyàwó mi gan alára mo ní kóun náà lọ wá ibi tó máa forí lé náà ni nígbà tí mo sì ní ọ̀rẹ́ tó sì ní kí n tiẹ̀ forí lọ bìkan níbí iná àwa gbogbo bá dé ọ̀la àbí kíní bọ́ọ̀lù bá dé a máa sọ a máa mọ̀ bí. ẹgbẹ́ gbogbo ẹnu sọ́njà ẹ forí wọ́bo ẹ forí lọ́bo ń bọ̀lẹ̀ gbórí ọ̀hún àtàpátá dìde ẹ máa gbórí wọlé níbo ara nǹkan tá a máa ń sọ lélẹ́yìí o nígbà tó bá yẹ kẹ́ ẹ tọ́ ọmọ ẹ ní tọ́ ọmọ débi tí ọmọ aṣoríire tẹ́ ẹ máa lè jẹun ọmọ lọ́jọ́ alẹ́ yín gbogbo ètò yẹ kẹ́ ẹ fi tọ́ ọmọ kẹ́ ẹ ní àkójọ irọ́ ibi kẹ́ ẹ ta tẹ́tẹ́ kẹ́ ẹ mutí kiri kẹ́ ẹ kóbìnrin kẹ́ ẹ jayé ìjẹkújẹ ìmúkúmu kẹ́ ẹ má ṣe làwùlàwù bí pẹ́ jù báyìí lọ gbogbo sálárì tí ẹ gbà láyé yín ẹ kí lẹ fi ṣe. ẹ jẹ́ kí yẹn di ọjọ́ mi ẹ̀ẹ́n tó máa dọjọ́ mi yẹn náà ló máa mú kí n máa wò pakọ́ yín lọ lọ́nà tá báyìí. mi ò lè jáde torí pé kò síbi tá a lọ. má ti yàn. níbo la fẹ́ lọ báyìí níbo la á lọ níbo la. Ah, àbó òràyé akọ ajá kan náà ah. ọ̀rẹ́ jọ rẹ̀ wọ́n dé. Ah. bàbá ń gánà báwo ni wo yóò dáa fún ọ àgbàlagbà tó ń sáré inú ẹ̀ kan bí ò bá lé nǹkan nǹkan le. yóò lé yín pa náà ni. Eh, eh, eh, láńlọ́ọ̀dù ti lé mi jáde báyìí o. ẹ kí a lọ wá sí ilé mi lálẹ́. ló mà dáa fún ọ kíyàwó mi dẹ̀ bá mi wá ọ̀kan nù yàrá tí ó wà ní àfẹ́lẹ́bù kán bá mi clean rẹ̀ kí n dẹ̀ lọ forí lébẹ̀ lónìí ni kọ́lọ́run ṣàánú mi o. Florence Rejoice ẹ ṣe ti ń ṣe wúkọ ọ̀bùn <laughs> bí n bá pẹ́ díẹ̀ mọ̀ ṣe tún sọ nǹkan bàbá nàìjíríà. jọ́tọ̀ bí ẹnu ẹ point of correction àwọn wo ló ń ṣe títàn títàn àwọn òṣì wèrè tó ń ṣe nígboro má gbé yẹn wá bí ó ti gbọ́ mi jẹ́ kó ẹ pé lálẹ́ yìí níwọ̀n tó ti rìn lọ láti ẹjọ́ yìí bí akọ ajá olòṣì ó ṣẹ̀ṣẹ̀ wá dé sínú ilé òun eh, sọ̀rọ̀ nígbà wo ló ti wá nu ilé ìgbẹ̀yìn. Eh, Florence kí ló mọ. èmi ò mọ̀ pa àti lájà ń lè. èmi ò mọ. ǹjẹ́ ò ló wá adájọ́ àdìgbò olùkítọ̀ bẹ̀rẹ̀ sí ní parí ọ̀sẹ̀ káàárà níbọ̀ tún wá máa sọ pé tọ̀ ti bẹ̀rẹ̀. àbẹ́ẹ̀rí ẹ eh. <laughs> wo bọ̀dá àdìgbò olùkítọ̀ náà sọ̀rọ̀ níwọ̀n tó ò nílé ó mọ rìn káàkiri ní bí ìgbóná. ẹ wo ṣe rí gbogbo eléyìí ọlọ́run á bá wa tó ọ̀rọ̀ tèmi yìí ni ẹ bá mi mójútó ná bí wọ́n ṣe rí ibì kan tí màá sùn lálẹ́ yìí inú ilé yìí náà ni. keep chat keep chat this is my family attacking you attacking ọdún mi sáyà pé mo ti wọlé mo má dà wá ní onítọ̀ bẹ́ẹ̀ fi sùn lé nǹkan kan béèrè rẹ dànù bẹ́ẹ̀ fi rí sùn lé nù lé tèmi bíbí wá jẹ́ bí òtún àwọn mọ̀lẹ́bí rẹ ọ̀nì lé ni. wọ́n èmi ọ̀rọ̀ ayé gbogbo rádaràdó sì tẹ́ǹsì wọ́n wálé wá má sọ ní ìpadà lọ bí tí n ti ń bọ̀. aṣọ tẹ́ ẹ kó lọ ti gbó ah Florence jẹ́ kó rí rẹ̀ pé. Florence jẹ́ kó rí rẹ̀ pé. jẹ́ kó rí ẹ̀ gan pé kó fapò. <laughs> ta ló gúnyán fún ọ tó ní ti ọbẹ̀ òṣòro. má kọjá yìí ah, ọ ti ń sọ ọmọ ta ọ náà ti ń sọ ọmọ ta mi ní bọ́ sọ̀rọ̀ lọ sí báyìí hmm. <laughs> what a nonsense ah, what a nonsense ènìyàn tẹ. ti ọ̀rọ̀ tèmi wá ń kó báyìí báwo la ti fẹ́. bàbá ìjáde jáde mo fẹ́ tilẹ̀kùn lé mi. Eh, rejoice Come and open your room. Mo one mú àwọn aṣọ mi. Káàmì tí ọ̀nà ní arúgbó alágàdì ewu. Amen. It is very stupid. <laughs> Ada fún ẹ. Rejoice. Ah! <laughs> Rejoice. Ọ̀nà ọ̀nà common sense. Amen. Ṣé àkóso mi lọ ń kí àbáwọn aráalé yìí? Na mo méjì ni bí kò gbọ́n. Eh, eh, Na mo méjì ni na mu me gini. Don't worry, I don't have your time. Uh, Nonsense sense people. Please, come and leave this house. Leave, leave. You can uh, just come and leave. Mama, mama, ma ṣe ọ̀rẹ́ ẹ̀ báyìí mú ọ̀rẹ́ ẹ̀ fẹ́ kúrí dé báyìí. Ọlọ́dẹ la fà ó. Tọ́ bá pẹ́. Farabalẹ̀ farabalẹ̀. Dèdè ríra wọn ẹ́. Bíkì bá fà kára wọn tẹ̀lẹ̀. Ìkọ̀pẹ́ ká. Bí ó wù jà ń lò. Bá a gana. Babs G bàbá ń gánà ẹnu iná ni ṣé ìwọ̀n ọ̀yàn ìwọ̀n tá a wá ṣe ló wá jẹ́ owó kanú ilé báyìí ẹ wá bóde iṣẹ́ mélòó náà là ń ṣe tí wọ́n ti yá yá yá ẹ bóde jàre kára wọn yí ta ebi gan ò lè pa tán mọ́ mo yá lọ́tọ̀ yá lọ́sì ni. wọ́n fọ́ gbogbo ẹ̀. Ah, ah ẹ tura sọ gbé mọ́ra. I feel it ọmọkùnrin yóò feel it. I feel it. yóò feel it. yóò feel it. ṣé gbogbo èsì gbogbo àyẹ̀ gan ṣé kò yẹ kó òyìnbó ti dì sáájì tẹ̀lé yóò feel it. I feel it. Florence. ṣé kò rẹra jù. Florence ah Florence ọ̀lẹ́ ṣe gbogbo ọdún kan báyìí. níbo ni o ti ṣe. yà á tó kú o. níbo ni o ti ṣe. yà á tó kú sẹ́rí èmi kọ́ sẹ́rí kíní yẹn ti wà nú ẹ̀jẹ̀ láti kékeré. Oh kò yé dẹ mm. àwọn tí mo bá ní ọbìnrin mm. tí mo bá gbé dàgbà mo gbé mm. láwọn láàrin àwọn òyìnbó dàgbà ẹ rí i pé mo wọ ṣọ́ọ̀ṣì kiri sáré ká ní mo rí gájẹ́ẹ̀tì tó yẹ pé yín ìkú gbogbo tán mi báyìí yín ìkú ìpẹ́ ń wo oríṣiríṣi ìfúnpá ìfúnṣẹ́ ìfúntán ìfún àyípadà ah. ah, wo yìí ti bá ti ń jẹ́ jìnnà bá gànà ìtìsọ ẹ̀. kàdìbí sọ ma jẹ́ ọ̀sẹ̀ rẹ̀. kí ló ṣẹlẹ̀. ń jáde lọ tí n bá jáde lọ nílò lè jáde sọ́rọ̀ ara mi ah, Ronaldo ni ọ Ronaldo rẹ ti fẹ́ ba Manchester United ah, nìjẹ́. látọdún wo ah, iṣẹ́ Ronaldo ni sẹ́ni bá ti dórí pápá báyìí ń gbọ́ anything mo máa ń gé left right center middle ni. yóò eh, láṣẹ tèyí tó máa ń dèèyàn mọ́. òun náà ni mo ń sọ kò yé because ohun tí mo fẹ́ ṣe gangan ni pé kájọ wọ ṣọ́ọ̀ṣì pọ̀ hmm. kájọ tẹsẹ̀ bọ́ hmm. onídìdehùn òun náà ni gadget òun ni tools kò yé hmm. ẹ tí mo fún mi ní two eh, million oh, ká ní mo ti ń gba two million ni in ìwọrin sẹ́ni. ẹ oh. ah! eh, ṣe wọn máa ń ta àwọn tools wọn. Ah! two million two point five ṣe pé ìǹde tán báyìí ṣe ìǹde gbogbo ẹ̀ ìǹde gbogbo baríkẹ́ ẹ mọ báwọn fúbọ́ọ̀lù ṣe máa ń de orúnkún tí wọ́n bá ń gbá bọ́ọ̀lù. two million ni gbogbo àwọn nǹkan tó máa ń dè mọ́. Ah, ọ̀wọ́n my carry me. ẹsẹ̀ gun ò ṣeé gbé. Ah. Ah. Ah, kárìjà àti lómi lókùlọ. ẹwọ ẹ sáwọn tẹ jà fọ èmi gan lè jókòó dáadáa àmọ́ ká máa fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ digbidigbi mo sì wà ká máa fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ẹ dákun aṣọ tẹlẹ fẹ rà fún mi kọ. aṣọ kárìjà ọdún. wọ́n pè kádìjà wọ́n pè kádìjà. ẹ kọ́ mi kọ́ mi líkà mi kárí mi líkà mm. mi my kidney ah, àlọ́rọ̀ ti sọ ẹgbẹ́ tí mo ń sọ náà nù àní aṣọ aṣọ tẹ́lẹ̀ fẹ́ ra ìgbàgbé kíndìnrín. kí ni fi ṣe ṣé mo olóòkó lọ lọ ilé ọ̀dọ̀ eléwé ọmọ ni àní kẹ́ ẹ sọ̀rọ̀ aṣọ. ẹni ìjọba ni òjò kan àní aṣọ ló bá mi ẹ fi àti àti kíndìnrín lẹ. Ah. gbogbo bí ìṣe ń sọ ẹ̀ náà tó kọ̀ yé ọ. kò yé mi ọ̀rọ̀ owó ni. Ah, ó bá ti kàn rówó bẹ́ẹ̀ tí yá drum mi ìgbọ́ kankan. sweet potato look at your flex you are just flex <laughs> so flexing so flex. aláṣọ ń kọ́ àṣà ah, ti gbá bọ́ọ̀lù àti jáde ń bẹ̀ aṣọ ń kọ́ àṣà bọ́ọ̀lù. ìgbà tó ń ah. gbá bọ́ọ̀lù tó jáde kò ń bẹ̀. èyí tu bọ́ọ̀lù mo ṣe bọ́ọ̀lù nulẹ̀ ń sá bọ́ọ̀lù rí láìfù olùwọ́ wọ̀ sọ̀nà. ọwọ́ tara káǹtì mi wá wo ni nǹkan ó sì. Eh, ọ̀dọ̀ mi náà ni. Eh, kíkàtí yàrá ti aṣọ mi pé owó aṣọ eh, owó kìnìkan ah, ó eh. ra aṣọ ra bùtíìkì tí owó òun bá ká ṣọ́ọ̀bù yàrá sọ ra ṣọ́ọ̀bù yàrá sọ. kí n lọ rí ra sọ kí n mú un tó wùn mí nínú owó òun kí n bu ohun tí n bá fẹ́ kí n bọ́ ọ̀tá kí n lọ rí ra sọ. Ah! bàbá jí oh. bàbá jí oh. ṣe é rí wọn mọ rí mi títí wa wọn mọ kó mi jẹ ni oh. àwọn onímọ̀tò mọ páàkì wọn mọ wò mí pé asọ́mọ tó yìí wọ́n mọ̀ tó sí mi lẹ́yìn pé ah, ah. yìí mọ̀ sọ fún ọ pé mo ti lólúwa pé oh. bàbá gà bàbá jí lórí. Oh, oh, sọrí ibi tí ẹ ń bọ̀ dé gist èmi àti ayé òdòdó gist lọ́ba. ọtí ẹ gbúdọ̀ mọ́dé bẹ́ẹ̀ <laughs> ẹ̀dúró náà ẹ̀dúró náà ẹ̀yìn ah. nígbà tẹ ti wá sí mi dáadáa wáyé ah. tẹni mọ gbá bọ́ọ̀lù nìṣó ẹ mọ ẹ mọ ẹ mọ kíìpù mi lẹ́yìn ẹ bò ní ṣé ká tún wọlé lọ rèé ṣèkànsìn. what have I here for? wọ́tà máa yẹ fọ́. sẹ́lẹ̀ yìí tẹ̀ ti darọ̀ kalẹ̀ sórí àga. wọ́tà máa yẹ fọ́. egun ti yẹ sáré lẹ́nu. o kọ́mà kọ́mà kọ́mà mi kọ́mà mi kọ́mà mi kọ́mà mi kọ́mà mi. kọ́mà kọ́mà kọ́mà. this boy abound for this boy abound for sorry sinna na be me. ah ọ na bi o si na. my father my father is a sẹ́rí kẹ́yàn mọ̀ ṣe lẹ́gbẹ̀ẹ́ kọ̀ kó sì mọ̀ ya owó òun ládùn bẹ̀ oh. nígbà pé yàn dáná fi yọ sí ni. ẹ pé èèyàn bá ń ṣiṣẹ́ láyé tí wọ́n á ń kó owó pamọ́ lórí burúkú ọkùnrin. ó ń yà nírọ̀ kún ṣé ò lè tọ́jú obìnrin. Joyce níbo ló dà. where are you going to. where am I going to. where am I going to I don't understand. I should stay with your your half dead father. I should wait in this house. don't worry what am I doing here. Eh, she might be máa bímọ wow. wa o ṣé Emma Law. See, see, see, see, see, please please please please please please let me go. please so you are really going. why won't I go. you see that your mother your mother that's supposed to change her name from Florence to patience. Ah. She's please, please, please, please, please, please. I beg, I beg, I beg. Don't go. Wait, wait. Ẹ má lọ. What am I doing here? Ẹ Don't go. Kamu nàngà. Ani ẹ law. lọ. Gbogbo nǹkan tẹ́ bá Biko, biko, Ẹ má. Bíkọ́ bíkọ́ bíkọ́ bíkọ́ hápù máa pa mi. Anọ Ah ah. How many years I take senior you? You go soon reach my age. If you reach your turn, make you wait. Ewu. Oh. débé tó ẹ lọ nìyẹn ka ihu nne ya alala m nsogbu ụwa famili nsogbu nna nsogbu nne nsogbu ọbụla ọgwụ ọma lele unu ọbụla ọma unu alala m Ah, ètò ń gbà ẹ mú wá ń kọ́ fúnra rẹ̀ kó gbé kọ́pù rẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ mú wá. tọ́ máa kún nu ní kẹ́ ẹ máa ń pín wá. ìbílẹ̀ náà bẹ́ẹ̀. èmi ọ̀pá mi ò bá rìn pín. mo rò pé èé sábà ra ẹmu òdìdí náà nípa bọ́ọ̀lù mọ́. ọtọ́ ló ń fẹ́ ni máa ń sọ bàbá mi. iye kan náà kún gbogbo ẹ̀. owó rẹ̀ ọ̀yà sọ. nǹkan kan náà. máa ń kárìbì máì kárì mi máì kárì mi wọ́n ti kọ́kọ́ fọwọ́ kàn mí ní ní kèrè bàdí òun báyìí wọ́n ti kọ́kọ́ rìn mí wá máì kárì mi máì kárì mi kárì mọ́nì kárì mọ́nì kárì mọ́nì máì kárì mọ́nì. rárá bó ṣe ń gbọ̀n rárá máa gbọ̀n náà. Ah, sálì. ó wá rárá máa gbọ̀n. sálì sálì sálì máì kárì mi máì kárì kárì kárì mọ́nì. bí mo ṣe ń lọ yìí bí mo ṣe ń lọ lẹ́ẹ̀kan sí bí mo ṣe ń lọ yìí nǹkan kan gbúdọ̀ dín o. ah trust me. ẹmu yìí ò gbúdọ̀ máa pè. ah trust me. owó mi ò dẹ̀ gbúdọ̀ máa pè. sure. má fi ẹmu mi dọ̀rẹ́ o. ah no never. má fi ẹmu mi dọ̀rẹ́ o. ó ah, gbọ́. <laughs> o ti fọ ọkàn mi létí o ara mi ti ṣe kiriki. ara wo ló ṣe kiriki ara wo ló ṣe kiri yókòkòkòkò wá bí. ọkọ bá mi. ọ̀hún máa kárìbì. wọn náà jókòó síbi jókòó sáré ọba. máa kárìbì tó bá ti sáfù. máa kárí máa kárí. ó mọ ju kíní lọ wọn ti fi sí ẹ ó ṣe ń kọ mi. let me do one. gbẹgbẹgbẹgbẹ ni burúkú sọhùn. wà á mọ wà á mọ ta. n tó fi di tó tó tó fi di n tó dà náà rèé. máa kárí mi. wọ́n sọ lẹ́nu máa kárí mi. máa sọ wọn kó jẹ gbowó owó gbúdọ̀ máa pè é ah, ó gbọ́. máa kárí mi <laughs> máa kárí mi i love you i love you i love you máa kárí mi. náà ní ní mo bẹ́ tán yìí ọgbọ́n náà pọ̀ tí wọ́n pé ọ̀rẹ́ ni èmi àti ẹ ọlọ́run dẹ̀ sọ pé ká máa tún àwọn èèyàn nú hmm. ṣùgbọ́n ọwá ọwá ọwá ọwá tùn mọ́ mi nú pé àwọn tọ̀tíìn àwọn ọ̀pọ̀n hmm. wọ́n ti pọ́n báyìí hmm. wọ́n wá pọ́n pọ́n pọ́n wọ́n pọ́n nú kòtùn lọ́wájá ọ̀pọ̀n ọ̀pọ̀n ọ̀pọ̀n ìwọ lọ́gbọ́n dùn ọ̀pọ̀n sọ̀díkòtò. <laughs> sọ̀díkòtò <laughs> ah! Ah! kọ́lọ̀ má sì wá ní fọ́mà bọ̀là ẹni tí ń bọ̀ tẹ́lẹ̀. mọ n gbọ Ọlọ́run ní ádámù hmm. Ọlọ́run ọmọ bíi ni mo ń tọrọ rẹ ọlọ́wọ́ àná yọ padà wá ní sábà lónìí ìpáwọ hmm, hmm. ni ibi ẹtí kọni ní lánàá wa lápá wa ń bọ́ọ̀lù lónìí èkó ní tiwa. ẹni tí ń náwó láwọn ìbàdàn ti ń tọ́ tí lónìí. <laughs> Ọlọ́run Ọlọ́run tó jẹ́ pé bí ni mo ń ti nì yóò pọ̀ mí ìkan bẹ́ẹ̀ yóò pọ̀ pín ni. ó yí ìgbà padà ó yẹ ká kọrin fẹ́ nìyí. ó yẹ ọ wà bá tòlù báyìí. mo mọ ohun ojú mi ti rí àmọ́ ohun ojú wọn ti sọ. wọ́n ti pè wọ́n ló lówó rí bóyá wọ́n ti pè wọ́n ló lò sí báyìí wọ́n ti pè wọ́n ló lówó rí bóyá wọ́n ti pè wọ́n ló lò sí báyìí eh, wọ́n ti pè wọ́n ló lówó rí bóyá wọ́n ti pè wọ́n ló lò sí báyìí. Ah, lọ́wọ́ tí wọ́n ti ṣe é báyìí o. ayé wọn lẹ́tọ̀. <laughs> òpònú méjì òpònú méjì bàbá yín lẹ̀ ń kọ́ mú ẹ̀kọ́ mi lẹ̀ ń bá wí o àmọ́ ẹ̀ ní sọ̀rọ̀ tí èyí bá ṣe pé ọmọ sọ pé customer is always right ni. ó tẹ̀wọ́n ẹ̀mú ó ti ẹ̀rẹ̀ ìwọ ló ń táàbù wọn ìwọ ló ń mẹ́mà control wọn ó ti ẹ̀rẹ̀ ni àyín tuntun. sábà wí kan ní. no no no just continue customer is always right continue. kí ni ẹ̀dá ti. Ah, ah, ah, bàbá Naim bàbá Naim bàbá Naim ah ah my friend. dóná dóná ta ló ń tẹmu ta ló ń ra ẹmu Ah, ah, this is my office. Àwa là ń rẹ mú àwọn ọmọ tẹmu. Ah, Bẹ́ẹ̀ni. Wọ́n tẹmu báyìí. Ọ́fíìsì mi ni, ọ́fíìsì mi. Ah, jẹ́ kí jẹ́ kí sáré fún ọ lẹ́mu. Ó ṣe wọ́n sọ bẹ́ẹ̀ mo sì bá bẹ́ẹ̀. Wọ́n ní bàbá ń Ghana the principal by excellence ó ti di gbẹ̀wù dání. Mo sì fi jọ sí bíi báyìí náà mo sì rí bẹ́ẹ̀. Ẹ part of collection kò eh? sí aṣọ kankan lọ́wọ́ mi, handkerchief ló wà lọ́wọ́ mi. Mo rí bẹ́ẹ̀, mo rí bẹ́ẹ̀. Ah, tiẹ̀ ti bàjẹ́ o ah, ah. tiẹ̀ ti bàjẹ́ tó o bá mọ̀ o èwo ni pálapàla nígbà wo ló di pé o tún bá kádíjà àbí nǹkan ọba òun gbà wo ló dìgbà tó ń bá a tẹmu kí ló dé kádíjà tó o ti náwó fún tẹ́lẹ̀ tó ń fi ọ̀wọ̀ wẹ́ pé òun ló wá di ẹni tó ń fi ẹ́ ta ẹmu pé kò dúró ní ṣọ́ọ̀bù o máa tẹ̀ ẹ́ tẹ̀ ẹ́ o ti yá wẹrẹ eh, o o ti yá wẹrẹ o. my friend let me tell you now Kadija tí ń náwó fún gbà kan ó wá promotion ó di ìyàwó mi that's a double promotion i'm now her husband. ẹ mọ̀ bínú sẹ́yìn ni husband àbí Caribbean ni husband we both husband. okay. ẹyin <laughs> náà rí bẹ́ẹ̀. ẹ baba Naim baba Naim ẹ baba Naim ẹ mú ilé ìlú lọ fẹ́ rà. <laughs> èmi ò mẹ́mú mọ́ kọ́ mọ́ bá aṣọ mi di nǹkan kan náà èmi bí orí mi ò ṣe pé tó mo mọ̀ wípé ìyàwó mi rè ọmọ mi rè èmi náà rè. ẹ bàbá nàyún bàbá nàyún kò sí ní tó burú jù nù kíyàwó mi kọ́ máa tajà kí n sì hẹ́pù rẹ̀ ṣé ìjà bẹ́ẹ̀ ni. ìjà wà ń bẹ. bóò ló ṣe jẹ́jà. ìjà wà ń bẹ bẹ́ẹ̀ bá ti dìgbẹ̀ òdání ìjà wà ń bẹ. Ah, ìjà wà ń bẹ kí ló dé nígbà ó ti burú ó ti burú báyìí fún ẹ báyìí ní pé kó máa bá <laughs> àbí àbẹ́yìn náà. wait wait wait wait ẹ jẹ́ kí n lecture let me lecture you. ok lecture me. see in this life hmm. kò sí tó burú jù bíyàwó èèyàn bá ṣe bísínẹ́sì kò sí tó burú jù ní kéèyàn máa bá lọ ṣọ́ọ̀bù kó lọ lè máa bá dó síbẹ̀ bíyàwó èèyàn bá ṣe ń dáná àbí bóyá ẹ̀ ń dákàrà ta lágbẹ́ ìyàwó èèyàn dín àkàrà ata kò sí tó burú jù ní kéèyàn máa bá lọ ata àbí kó máa bá lọ ẹwà kéèyàn lọ bá lọ ẹwà wá. kéèyàn fi sí ẹ lẹ kó wá kó wá máa kó wá máa ṣe gbẹ̀wù dání fún ìyàwó ẹ kò sí tó burú bẹ́ẹ̀ kò sí ohun tó burú bẹ́ẹ̀ gbẹ̀wù dání bò. o ti yé mi. ẹ bàbá rẹ yùn let me tell you one thing generation before generation second generation third generation kó tó wá kan generation tiẹ̀ náà generation méjì tí ń bọ̀ wá lẹ́gbẹ̀ẹ́ wọn ò ní gbádùn ọláàjẹ ẹ sórí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ó ti ya wèrè o ó ti ya wèrè ọpọlọ ẹ ti dàrú hmm. ẹ orí ẹ ti dàrú ọpọlọ ẹ ti yípo hmm. ó ti ó ti di gbẹ̀wù dání. ṣé ńgbà tí ìwọ ń fẹ́ ẹ bí o ṣe jẹ́ ọmọ yíbò ta lọ sànú ẹ̀ ń jò ní ṣé bí o ṣe ń ṣe fún lélẹ̀ eh, ìyàwó ẹ̀ tó wà lé ṣé bí o ṣe ń ṣe fún lélẹ̀. that is you oh, that is you see let me tell you eh, baba lẹ́yìn eh, let me tell you see ìwọ ọ ya wèrè nàyìnmù yóò wá ya wèrè tẹ̀lé ọ ọ ah. wà di pé wèrè ọ̀tún máa mú ọmọ rìn wèrè rẹ ọ̀lọ́ ọmọ lẹ́yìn èmi kọ́ wèrè. Eh, lágbára ọlọ́run èmi hmm. ọ̀tún ọ̀rọ̀ ọmọ tẹ̀ ní ọ̀tẹ̀ ní ya wèrè náà eh, ọ̀tọ̀ tẹ̀ ní nǹkan tí mo bá wá. Eh, mo kọ́kọ́ fẹ́ confam bóyá o ti di gbẹ̀wò dání ni mo dẹ̀ ti confam ẹ̀ náà ṣùgbọ́n ìyẹn náà dà ṣé mo rí two thousand kan lọ́wọ́ ẹ̀ báyìí. two thousand. two thousand. bẹ́ẹ̀ni. ó fẹ́ gba two thousand. bẹ́ẹ̀ni. nínú ṣọ́ọ̀bù ìyàwó ti tèmi ó gba two thousand naira oríire ò pè don't know what you are doing. Ah. My friend, you don't know what you are doing. Charlie, oh. don't know what you are doing. Oh, wèrè ni ẹ ń gbà náà. Ìwọ gángan lọ ya wèrè, ìwọ gángan wèrè. Eh, Kéde o! Oh. Kéde o! Look at you. Bangana, the principal by excellence, ó ti jigbẹ̀ òtání, ó ti ya wèrè. Eh, ìwọ lọ ya wèrè. Kéde o! Kéde o! Gbogbo ará àdúgbò. Look at you, look at your life. Ẹjọ́ ti ẹ̀gbọ́n o. Eh, Bàbá Ngana, principal by excellence ó ti ya wèrè ó ti ó ti di gbàwù dání o. wọ́n lọ ya wèrè ẹ bá wò kán ẹ bá wò kán wọ́n lọ ya wèrè nonsense. wèrè rẹ ti di wèrè by excellence abáná ìmù wèrè by excellence nonsense. ẹ ẹ ọ̀rẹ́ mi tó ní nígbà tí ó ti ti okun ó ti tọ̀tẹ̀ báyìí ọwọ́ ló nìkan tó yẹ ká kọ́ sí ká lè fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. ká fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. ọmọ gbọ́ wèrè tí ń mọ̀ pé títì wọn dáa ìwọ̀n rẹ̀ bá mà pé títì wọn dá ní ìwọ̀n ni òní wọn à ń tàn. ẹ palọ bàbá náà ìmù ti ya wèrè ọmọ pé wèrè lòun wọ́n mọ́ kọ́lé mọ̀ pé wèrè lòun. ọlọ́run àbètí dídì ẹ wo sex boy ìwọ ló ń sínwín báwa mẹ́mu kan sí ká fi ká fi tẹ̀lẹ̀ wọlé ti tẹ́lẹ̀. ká mi tẹ́lẹ̀ mọ̀ ẹ̀ wò. bàbá yín ní sínwín. Ah, àbí o <laughs> èmi nìyẹn. Ah, hmm èmi ò má tí lè kúrò ní ọ̀dọ̀ bàbá ẹ̀ báyìí. Ẹn bẹ́ẹ̀ ni. Nǹkan ò ṣe bẹ́ẹ̀, kì í ṣe pé bóyá mi ò fẹ́ fi sílẹ̀. Kí lóore tó ṣe mí tẹ́lẹ̀tẹ́lẹ̀, kọ́ lọ́hun ṣà ṣàánú ni. Torí irú yín báyìí náà ni mo ṣe jókòó, ìyà ọmọ ni mo jẹ dé ibi tí mo wà yìí. ní kí ni màá ní kó ṣe fún mi? Kọ́kọ́ bá mi wá school tó bá da ní area ibi tó ń gbé yẹn. Ẹ̀hẹn, tó bá ti wá sílẹ̀ fún àbúrò ẹ̀, kọ́kọ́ wá kó àwọn àbúrò ẹ lọ sọ́dọ̀ ẹ̀ tẹ́mi bá ti wá rìtáyà then máa join yín retirement mi ó máa yìí tó bíi mm, five years ah ó dá ní sùúrù ní sùúrù ẹ máa wá nǹkan ṣe sí máa ṣáà wá nǹkan tí máa ṣe sí ṣùgbọ́n ọkọ mi ò ṣe kárí kárí mi good news ẹ fún mi gbọ́. Ah! Hallelujah! Ẹlẹ́dàá mi ò ṣe mo dúpẹ́ o. Ẹ oríṣẹ́ tó tún dájú ti tẹ́lẹ̀ lọ tán tún fún ẹ ní promotion ní kíákíá tó ṣe bẹ̀rẹ̀. Ah! Ọkọ mi wò ó bó ṣe ń ṣe ni kò ṣáà máa ṣe o. Tíwẹ̀ ò bá da wọn ní fún ẹ ní promotion kó tún fi mọ́tò tì nídìí. Ah! Olúwa ò ṣe o ṣáà máa rọra o. Olúwa mo dúpẹ́ o. Ọkọ ọba àdáọba kò ní ṣẹ́ ẹ lẹ́sẹ̀ wàá máa rí bá ti ṣe o wàá máa rọ́nà gbégbà gbogbo ìdáwọ́lé a máa yọrí sí rere lágbára ọlọ́wọ́ ò ní ṣiṣẹ́ ṣe o iṣẹ́ tó máa gbé wá wájú ẹ tó máa sọ ẹ́ dèrò ẹ̀wọ̀n ọlọ́wọ́ ni. lójó mi ò fòyà ìfẹ́ ní ṣe ni lójoojò lálá ìsàárẹ̀ ìfẹ́ rẹ nínú ọkàn mi ó tutù bí omi àmú. <laughs> Cardi baby you know what you turn me on with your music. <laughs> sá rọra sá rọra rọra mọ́ yìí lé wa lórí o. Ah, This is ah, pathetic. Ah. A principal par excellence. Ah, kódà àgọ̀ ah. par excellence ni wọ́n wáyé. lọ́wọ́ ah. ah, lọ́lọ́lọ́ látòní. ọrùn mi wọ́n ṣe wàhálà kí n tó rí ẹmu ní òní gbogbo àwọn tí a máa ń ra ẹmu ní ọwọ́ wọn wọn náà lọ ìpàdé eh, the best meeting. wọ́n lọ pàdé ní gbogbo ẹsẹ̀ rẹ̀ ẹ̀bùsẹ̀ ṣe pọ̀ tún lọ lé oúnjẹ uh, uh. toró ọpẹ́ o. lọ ta tẹ́tẹ́. ǹṣẹ́ ń gba ìrí tó wá rí mi sórí pé mo dá jòkó ni àbóni òní òní kífì ayé mi ẹ káàsán. wọ́n ti kí wọn wọ́n ti kí àgbàlagbà nù kí wọ́n dáadáa jàre. Um, ẹ káàsán. principal par excellence. Oh. ẹ sáà lé orúkọ wọn náà lọ. my honourable. ẹ sáà gbé. my honourable. bẹ́ẹ̀ kó bá ṣáàfù wọn. what a wasted life. eléyìí ah, ti wá ayé tó wá ayé waste mọ ni. ó ti waste dànù. ṣé ah, bí ẹ bá waste báwo ni irú wo ti wúlò. àbí o kíní yẹn máa ń rìn ní. ẹ kò lè rìn náà kò lè bà lè rìn ní. ìbẹ̀ kò a ní o sá fún wọn ní kíní. gbẹjú gbẹsẹ. ṣé kò bá wọn dà ó bá wọn dà kán jẹrin gbé kíní kalẹ̀ kó lọ bá wọn mú pọ̀ mọ́ wá kó fẹ́ràn gidi sí ni o ó ṣàn bá fàájì wá díẹ̀ ní ṣàn ló máa lọ nígbà orí ẹ̀nà àmọ̀ lọlé ẹ̀fí ká máa lọ sóòtẹ̀. ẹ ká kọ́sìkọ́ sí fàájì díẹ̀ tá a bá wá sí ìtàn lọ gbá bọ́ọ̀lù fún ọ èmi tẹ́ pé agbábọ́ọ̀lù àní mi <laughs> èmi tẹ́ pé agbábọ́ọ̀lù àní mò ń gbá yáàtì. àdìjà àwa wọlé báyìí. na you have to spend my money. my honorable. before nkan. my honorable. mo bìnrin my honorable sọ ìfẹ́ ayé mi náà ló gbẹrù pọ̀ mọ́ báyìí wá fún kò sẹ́ran bẹ̀ ni àbọ̀ṣe wa gọ̀ báyìí ó yá dìdìrín lọ́mọ ni àgọ̀ mọ́ ọ ni ó lè fẹ́ ran sí kọ́ wójú lówó ẹran kó bá mi fọ́kọ mi apọ̀dà afọ́fúngbẹ̀mú òpònú ayírádà kó tó kó sí panami let me talk a bullshit inside life nonsense baby má bínú it's okay Say dáadáa o. It's a clown, I won't mind him. Débi bò wá ní owó tó promise me ńkọ́. Mm. Kíní tó ológun mi kan. Àbò ní mo mi mọ́. Kó sàánú kó bù mí. Màá wá o. <laughs> Eh? Màá wá o. Gara wọ́n it? déédéé, àwọn ṣe it? Eh? Ọmọ tó ṣẹlẹ̀ máa fẹ́ two hundred thousand. Ìgbà two hundred thousand. O ti fún mi rí, o ti fún mi rí, kìí ṣe new things. Owó tó fún mi rí ni kò mi. Ẹ fún mi one million ó bá fún mi ní páálí kan ó bá fún mi ní páálí kan máa jù ní jùkújù. sori wọ́n lè fún mi um, ní páálí kan. Um, kí n fẹ́ páálí kan. alo ògò ògò òpònú ọmọ ó ṣe wá tẹnubọ̀ mi lẹ́nu òpònú ó ṣe wá ṣiṣẹ́ rẹ fírí kúkú wá wà rìn wa lọ dídídídín rìn ọgá bọ́tọ̀ kó kúkú kó wá bí ṣeré lọ àgbàlagbà méjì ń sọ̀rọ̀ wọn ń ṣeré ìwọ náà nánú bẹ̀ bó ṣe ń yíra kà bó ṣe ń ṣe bó ṣe ń ṣe. principal pa wá ń bí wá ń bí wá padà síbí. Ah, bébì mo máa wojú ẹ jẹ́ ní discipline tí n bá discipline yóò yàyà kuyà mọ́ mi lọ́wọ́ padà sápá bí kúnlẹ̀ síbi tó wà ní. káwọ́ sókè kò díjú ẹ̀ síbi. aláàánú lè mú bébì òun bàjẹ́ ni àní ọmọ bàjẹ́ má bọ ọmọ ìjẹ́ mi ò gbàṣẹ má bàjẹ́ ah, ìwọ náà ló ń jẹ́ kó mọ ṣe bó ṣe ń ṣe yìí má bàjẹ́. bambangana iye iye iye iye iye. principal by zanzara principal by excellence. bambangana iye. Gati gati gati jagba jagba jagba jagba. Baban Ghana Ghana Ghana oh. Ghana. Baban Ghana oh. Ghana Ghana. ọkọ̀ ọ̀nàrẹ́bù kọ́yìn òun náà ni ojú mi ò fọ́ so <laughs> ọ̀nàrẹ́bù lọ káàmpù kadìbí ìmọ̀nú ilé àjọ káàmpù ara wọn kadìbí wà á ti géètì mẹ́rin mọ́ta ha èmi principal by excellence. <laughs> Cardi B kò dẹ̀ bẹ́ẹ̀. kọ́ ti kọ́ Cardi B you kọ́ ti kọ́ ọkọ̀ ti kọ́ lù okay hmm. <laughs> alright ẹ̀ ń lọ lè sun sọ́ọ̀bù ẹ̀mú náà kò sí ní tọ́ burú bẹ́ẹ̀. jayé ìsín lọ. Iwo máa jayé ìsín lọ. ìwọ máa jayé ìsín lọ. máa jayé lọ o káyé máa má jẹ ẹ́. ìwọ máa jayé ìsín lọ o. Bàbá ń gánà yìí jayé orí. school par excellence mo wá di àga málísà títí ńlẹ̀ mára gànà káàkiri ah Cardi B Cardi B ọ̀sìn báyé mi jẹ́ gbogbo owó pẹ́ńsàn tó yẹ kí n máa fi bùgà káàkiri owó pẹ́ńsàn wá ń bùgà mi báyìí nísìnyí báyìí owó ti tán ah <laughs> owó ti tán kò séèyàn mọ́ wọ́n ní tọ́wọ́ bá téèyàn ní òkú àtowó àtèèyàn kò sí kankan mọ́ báyìí fámìlì náà ti lọ àmọ́ ibi tíyàwó àtàwọn ọmọ ń lọ báyìí ah <laughs> principle by excellence ìwà jẹ́ excellence náà yá ah èmi principal mo dọmọ ọ̀dọ̀ ilé ẹlẹ́mu àkàdí ah, bí ìwọ́nà ọlọ́run and now using BSc PhD ìwọ́n á fi ń ṣe ọmọ ọ̀dọ̀ nílé ẹlẹ́mu ha gbogbo àtó yẹ kí n lọ lè invest tí mo gbowó pẹ́ńsàn tán kí n lọ lè fi ṣe bísínẹ́sì mo wá fowó pẹ́ńsàn tèmi invest yà ha ń pariwo Cardi B ọsẹẹtì mi ò ní sẹ́ǹsì wọ́ ẹ máa lọ́dọ̀ bàbá náà yìí mọ̀ àwọn nìkan ló lè mọ wéètì àti ǹjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. ìṣẹ̀ráyé yìí ló dé bí ìṣẹ̀ráyé yìí ló dé bí ẹ wo gbẹ̀yìn yìí ó dáa ká máa ronú ká ronú jinlẹ̀ náà ni ká máa ń para jẹ̀bi ó ó dá ká máa ronú ká máa ṣẹ̀ṣẹ̀ gbé ṣẹ̀ra èyí lóde ẹ máa ràn ẹ máa ràn nínú ẹ máa ràn. Ah, ah. ẹ kú sẹ́bẹ̀ ń o bàbá náà yìí ah, bàbá náà yìí báwo ni bàbá náà ọ dáa náà ọ ṣeun báwo ni pẹ̀lẹ́ àwa ti tún. cheko bó ṣe wà nìyẹn. bàbá náà yìí former principal. Mm mo bọ́ dúpẹ́ fọlọ́run o. àdúpẹ́ alihamudulila ah, ah, alihamudulila ah, alihamudulila. ibi tó wà yìí gan lẹ́yìn retirement rẹ̀ sì dá. Eh, ó dá ó dá. this is a eh, double promotion. ẹlòmíì ńgbà tó ṣe tó tó rìtáyà tán kò rí ibìkan lọ. níṣẹ́ ni wọ́n ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ìgboro bíi tiẹ̀ báyìí. Eh, àwọn míì sì wà tó yẹ pé hospital ni wọ́n wà lórí àìsàn ni wọ́n wà báyìí. ẹ bàbá nàìjíríà jáfe lẹ́yìn òun lẹ ìrànlọ́wọ́ rẹ̀ ni mo bá wa. ẹ bójú òsè ní ti ọ̀rẹ́ rẹ tójú òsè ní fi ti ọ dákun mo nídìí one thousand naira ọwọ́ urgent mo fẹ́ fi bu àṣírí kankan ni. torí àṣírí tó fẹ́ bò yẹn wàá lọ wá nǹkan míì tí wàá fi bò ó ní o torí one thousand tó béèrè lọ́wọ́ mi kò sí nígbà tí ó gba gratuity rẹ tó o bẹ̀rẹ̀ sí ná káàkiri káàkiri káàkiri tá à ń sọ fún ẹ ǹjọ́ gbọ́ ṣó gbọ́ ngbà náà ibi tó bá ṣe wọ́n. mo níṣẹ́ láti ṣe wò mo. ẹ bàbá nàyìn mú wọ́dà ọ mo rè o. kí ló dé. ọ mo rè o nígbà tí mo fi gba owó sọmọ pé àjọ náà owó ọ̀hún káàkiri ni ọjẹ́ náà gbẹ́ o ọjẹ́ ọ̀yá o ọ sì mẹ́mu ẹlẹ́dàá mi ò bí ọ àti bá pé ńgbà tí mo gba owó tí owó bẹ lọ́wọ́ mi ìbá ti mọ lókun. ewa farabalẹ̀ èwo ni gbogbo yẹn ò ń ṣe a lè máa sọ gbogbo yẹn ọbẹ̀ tí ní sọ̀rọ̀ pẹ̀lú. àṣà tá à ń jẹ tá à ń ṣe bá ń sọ fún ẹ pé inú eléyìí tá à ń jẹ yìí náà kó fi ṣe nǹkan mú mélòó ni mo jẹ́ ń bẹ̀. mélòó ni mo jẹ́ ń bẹ̀. ìgbà tí wọ́n gba ti tiẹ̀ kí ló fi ṣe kí ló fi ṣe kí ló fi dà ah. owó tó gbà kí ló fi dà gbogbo ìwé tó kà náà kí ló padà fi wá dà báyìí nísìnyí báyìí nísìnyí you are now selling check. ìwọ ò rí nǹkan kan ṣe ah really disappoint me mm. Charlie I don't expect that. wo wo wo wo torí gbogbo ejo tó ń bá mi rò yen tí mi bá dé ní ìsìn o máa ma lé mi káàkiri ni two hundred rèé eh, eh. naira re ohun tó wà lọ́wọ́ rẹ̀ eh, eh tí màá fún yín ọ̀dàna ẹ dona bàbá nàyìn pé ṣọ́ọ̀bù ah, mi te duri ni. ta ló ni ṣọ́ọ̀bù. àwọn ọ̀gá ló ọ̀nbáyàn tajà ni. bó ṣe wà nìyẹn. ah what a wonderful promotion. Uh, what a wonderful promotion. Eh. wọ́n sì lẹ́nu ọtí lè máa sọ̀rọ̀ sẹ́yìn pé mi mi ò lówó fi ṣe kankan ìlà ayé mi fi ṣe kankan ah ayé rẹ̀ yóò wù mí. Ah, I don't, I, don't, I don't pay for that. ọ ṣeun bó o ní o fi balance your kan. máa lọ máa lọ máa lọ máa lọ máa lọ. bó o ń balance yòókù. máa lọ máa lọ máa lọ kọ́gà mi tó dé. máa lọ kọ́gà mi tó dé. bàbá nàìjíríà. jọjọ jọjọ. bàbá nàìjíríà máa lọ kọ́gá mi tó dé máa lọ máa lọ máa lọ. ẹ eh, if your um, um. ìwọ́dà um, ọ ṣeun mhm. eh, ẹ̀ẹ́n expect kó ọ̀sẹ̀ irú nǹkan báyìí fún mi eh. dákun sí mo rí fifty naira fi kún owó ìkọsẹ̀ pé two seventy torí ọ̀kadà. ọ̀dà oṣù wo la wà yìí ná. January la wà. January sórí bó ṣe ń lọ yẹn àlọ rámi rámi ni kó máa lọ láti January yìí tó máa fi di ọdún tí ń bọ̀ tí nǹkan bá ti bẹ́sù ẹ fún ẹ ká má ríra o tí nǹkan bá bẹ́sù ẹ fún ẹ o lè jẹ́ ká ríra bọ̀ tó bá yẹ pé àrìnkiri jágbajàgba yìí náà ló máa ma ṣe tó orí rẹ̀ ò tí ì pé má jẹ́ ká ríra mọ́ láyéláyé tó yẹ nǹkan tèmi ni mo fún ẹ yẹn kó ya máa lọ báyìí kó ya máa lọ báyìí o. mi baba ngana your friend. your, your friend yẹ wo ni wọ́n ó kú òun bí ìjáde kọjá kẹ́mi. you are denying your friend. kò má jẹ́ kí má jẹ́ káwọn kìíní má jẹ́ kán kó bá mo sọ fún ọ nìyẹn kó máa lọ. bàbá Naim ya di. we are nearly colleagues together you are denying your blend. gbogbo owó retirement yẹ bukọ ló ní jákujáku àwọn tá àti ẹ̀jẹ̀ ẹ̀ kiri. ọ máa pariwo kí gbogbo àwọn aládùúgbò lè gbọ́ pé retire principal dẹni tí ń ta èédú ah. ọdẹ. kò tọ́jú ọmọ kò tọ́jú ẹbí kò tọ́jú aya. Well, if care is not taken, I'll come back here. Anyway, thank you. Kò tọ́jú ẹbí, kò tọ́jú ọmọ, fẹ́ rí yín. Ilé àfààyè aleykum salaam. ẹ àfà tí ò sí. ẹ káàsán. ẹ ǹlẹ́. ẹ dákun torí ọlọ́run mo wá tọrọ àforíjì ni. àforíjì. bẹ́ẹ̀ni. kò yé mi. sánsẹ́ yìí ni. ṣé kò sí jàǹbá kankan ní mọ́ṣáláṣí mọ́. jẹnẹrétọ̀ tí ẹ̀ ń wá. ẹ̀ ń jẹnẹrétọ̀ alájí. Ah. àṣàlátù fún iṣẹ́ ọlọ́run. sallallahu alayhi wa sallam. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. alihamdulilayi. ọlọ́run tó kù wálẹ̀ mi di àkókò yìí hmm. tó jẹ́ àpéjọ sí yìí. ẹ rí ìyá wa mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àti ọmọ mi náà. lóòótọ́ gbogbo tí ń bẹ nílé ayé yìí tíra ti ṣàlàyé ẹ̀ hmm. ó ní sàmánì yàtò lè mọ́rí hmm. làábùdà àyìn wọlé ìsàkúlù lè mọrí ìgérí sàmánìyà pé ohun mẹ́jọ ń bẹ fọmọ ẹ̀dá èèyàn tí ò lè má ṣẹlẹ̀ síyàn láyé yìí hmm. hmm. sùúrù wa ó sínú wájú tìmọ̀ òwò fírígà tù wà ó sírò wà ó síra aṣọ mọ̀sókè mú wà á fi yà. sùúrù ìdùnnú wà ó sínú ìbànújẹ́ wájú tìmọ̀ òwò ìkójọpọ̀ wà fírígà tù òǹpinya. a wà á rí ìnira a rí ìdẹ̀kùn a ṣàìsàn a sì rí wòsàn ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ sí bàbá wa yìí wàláyì wàláyì kí n má kúrò àfọ́fà ni hmm. wàláyì àfọ́fà ni bẹ́ẹ̀ ni hmm. torí pé àníyá tó kọ́bílà lè amáàlì hmm, àníyàn ní ṣáájú iṣẹ́ àníyàn tí wọ́n dà ní ọ̀dá ìyá rẹ̀ ni ó sì jẹun. wonderful. ẹ ti wá fà á ní ìsìn ọjà jòyìn lójú. ọ̀pọ̀ ajá forí kómi ọmọ náà lé olówó ẹ̀ àmọ́ ìyá wa àti ọmọ mi ẹ̀yin ni wọ́n bá sọ̀rọ̀ o ẹ rí bí wọ́n bá mú yàn wá bẹ̀yìn ẹ hmm. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n bá mú yín lọ bẹ́ẹ̀yàn. Hmm, yàtọ̀ ń bẹ ń bẹ́ẹ̀ nu. abẹ́ẹ̀ rí nǹkan báwọn hmm. ẹ wàá foríjì wọn nítorí pé ọba aláforíjì lọba tó dá wa láìsí sí ẹ̀ṣẹ̀ kò sí foríjì ẹ wàá dákun torí ìtọ́ lọ́hùn torí ìtànà mọ́mọ́ sàràsàrà. sallam. ẹ foríjì wọn ẹ fà wọ́n mọ́ra hmm. àṣìṣe nu ó ti wá nù hmm. wọ́n sì ti wá ṣàtúnṣe báyìí ọ̀rọ̀ mi ò mọ̀ jù bá ń lọ kẹgbà yẹ̀wò. afa naam ẹ ṣe gan ni sọ ẹ pẹ́ fún wa àmín ẹ mọ̀ gba yìí ni àmín yìnyín ò ní tẹ́ àmín ìgbà tẹ́ ẹ ránṣẹ́ sí mi ọwọ́ mi kún gan-an. Hmm torí àwọn nǹkan tí mò ń ṣe lọ́wọ́ hmm. Hmm. àmọ́ torí iyì àti respect ta ní fún yín hmm. torí pé ọwọ́ yín la dàgbà sí òun ló fà á bẹ́ẹ̀ ṣe pè mí mo fi gbogbo nǹkan tí mò ń ṣe lẹ̀ láti wá jẹ yín. ọlọ́run sì pọ́n lé. àmín àmín àmín. ẹ mo fẹ́ kí nǹkan kan yé ìjókòó yìí. nǹkan tí mo dẹ̀ fẹ́ kó yé wa ni pé mi ò kí ń ṣe ọ̀dájú ọmọ o mi ò ń ṣe ọ̀dájú ọmọ rárá àti rárá ni. ṣe rí gbogbo wà tí dáàdì ń wù gbogbo àwọn nǹkan tó ń ṣe káàkiri etí mi ò dí sí kankan nínú ẹ. wonderful. gbogbo ẹ pátápátá ni mò ń gbọ́ níbi tí mo wà. wonderful. èmi gan ti pinnu pé mò ń bọ̀ láti wá mú wọn kí n mú wọn sọ́dọ̀. wonderful. kí lè máa ṣètọ́jú wọn kí lè máa mójútó wọn. wonderful. ìyẹn ni mò ń ṣe lọ́wọ́ kó tó di pé mo gbọ́ ìpè tí tí mo fi wá. Mm. Mm. màá sì mú wọn o. Mm-hmm. ó kàn jẹ́ pé ìpè tẹ́ pè mí àti ìjókòó yìí ó máa jẹ́ kí lílọ wọn kó yá ní kíákíá ni hmm. ju bí mo ṣe rò lọ. o ṣeun ṣeun. ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe hmm. gbogbo ìwà tó fẹ́ wù gbogbo nǹkan tó fẹ́ ṣe wọ́n ti ṣe hmm. ó ti lọ ó dẹ̀ ti jájú wọn lójú náà nìyẹn ṣebí gbogbo owó pension tó ń gbà tó dàbí pé owó tí ò ní tán mọ́ ṣé bóun náà ti ṣe bọ́n ṣe ṣe yẹn náà ná nínàkúnà tó ń ṣe níṣekúṣe anyway ìyẹn ti lọ ìyẹn ti lọ so mo mọ̀ pé ẹ̀kọ́ ló máa jẹ́ fáwọn náà hmm. pé tí èèyàn bá rí nǹkan èèyàn máa ń fọgbọ́n hmm. ṣe ni hmm. ṣó ti yẹn bẹ́ẹ̀ so àwa ti dáríjì wọn o àtèmi àti mọ̀mísì mi àtàwọn àbúrò mi gbogbo wa pátápátá àti dáríjì wọn torí mo mọ̀ pé àwọn náà ti sóbà wọ́n dẹ̀ ti wọ́n ti wọ́n gbogbo wa tán wù ó kàn yẹ pé ó ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún wa bí bàbá wa lè máa ṣe orúkọ tó ṣe káàkiri ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ju gbogbo ẹ̀ lọ sà èmi ti dáríjì wọn hmm. a dẹ̀ ti dáríjì wọn náà nìyẹn torí ipò tí mo wà lẹ́ni yìí ọlá dádì ọlá ọlọ́run ni. tó ń bá rán mi lọ skul báwo ni mo ṣe fẹ́ yíyè tí mo fẹ́ yan. ọ̀kàrẹ́ ẹnìmọ̀dé yìí. ẹ̀kọ́ tó ń fún mi hmm. òun ló fà á tí mo fi dépò gíga lẹ́ni hmm. tí mo wá jiyàn tó ń jẹ́ ọ̀gá olórí iléeṣẹ́ káàkiri àbúrò mi tọ́dẹ̀ láwọn ò dá sí mọ́ rèé mo ti fà yẹn mọ́ra mo ti mú sọ́dọ̀ in fact ó ti wà nílé ìwé mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí so kí ló tún kù a ti dáríjì wọn o hmm, hmm. àwọn ní kẹ́ wá bá sọ̀rọ̀ tó tún ìwà ara wọn ṣe. àfáì ọlọ́run ò ní bá dáadáa rẹ jẹ́ ọlọ́run ọ̀tún jọ dáa fún ọ sọrí bọ́mọ rẹ tí í ṣe lọ́sẹ̀hún àbáfà ọ̀gọ́ torí tó bá pa àwọn ọmọ mi ni láwọn ọmọ karambà ni wọ́n ní rárá o ìyá àwọn ò ní fẹ́ bàbá àwọn padà wọ́n wàá kẹ̀yìn òbí wọn síra wọn kò sì rí bẹ́ẹ̀ torí hmm. gbogbo ọmọ gìgísí àwọn òbí rẹ̀ ń bẹ làlìjẹ́nà wọn bẹ hmm. ọmọ tí ò wá ṣe irú tó ṣe yìí àlìjẹ́nà máa bọ́ ni bálìjẹ́nà ti wá bọ́ lọ́wọ́ rẹ̀ láyé kò ní bọ́ lálìkì àmọ́ ọlọ́run ọjọ́ ẹ̀bùn ọmọ yìí ládùúà ni bàbá. àfà bá a wulẹ̀ ṣàdúrà àdúrà ti mọ̀ hmm. ẹ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wáàsí ńlá ni wàláhì hmm, wáàsí ńlá gbáà ni ó sì pè fún gbogbo àwa òṣìṣẹ́ tá a wà lẹ́nu iṣẹ́ tá a fo nǹkan pamọ́ tá a tọ́jú ọ̀la hmm. tá a ń ròyìn pé ńgbà ń bá gbowó pẹ́ńsàn ńgbà ń bá gbowó pẹ́ńsàn èlò lẹ́lòmíì ń nínú pẹ́ńsàn èlò lówó pẹ́ńsàn. bọ́ọ̀ bá wá gba pẹ́ńsàn ọ̀hún tó o bá ti ní àfojúsùn tó fi ṣe yóò ṣègbè náà ni. náà kọ́ yìí. yóò ṣègbè náà ni. Hmm. ẹlòmíì yóò gbọ́ pé ọjà ń tà ń kan hmm. ni ó bá di gbádàgbọ̀n ni ó bá kọrí bẹ̀ kò ní í béèrè lọ́wọ́ ẹlẹ́dàá tó ń gbèrú. pé ṣẹlẹ́dàá mi ọ̀rọ̀ mọ́. ẹlòmíì ọgbọ́n tó fẹ́ lọ ṣe hmm. àmọ́ kò ní mọ̀ nípa rẹ̀ hmm. ẹlòmíì bẹ ọmọ tó fẹ́ lọ ṣe àmọ́ kò kọ́ ń pa ẹ̀. wonderful. bẹ́ẹ̀ ó sì béèyàn ò bá kéwó yẹ kó lè béèrè. làmùtásí alu làmùtákàràwù káìfà nájà. gangan ni wọn wá bá a bá ní èrò tó dáa hmm. bá a bá ní mọ̀ lórí èrò wa ọjọ́ba hmm. ẹ wo yọ̀ọ̀dà fún ọmọdé àmín ìyá wa ẹ ní àlùbáríkà àmín ọlọ́run jẹ ẹgùn lẹ́mi àmín ẹ ní kánjú kú báyìí àmín ọlọ́run wọlé àná lọ́dọ̀ ọlọ́run àwọn ọmọ yìí wọ́n túbọ̀ máa yàn yanjú Allah wọ́n yàn wọ́n yanjú àmín ya Allah bàbá hmm. ẹ bẹ̀ wọ́n ọmọ bínú àti eh. bẹ̀ wọ́n àmọ́ ẹ̀yìn náà bó ṣe gbólóhùn kan ẹ kú dìde èmi kankan tí mo fẹ́ sọ ju kí n bá ẹ bá mi bẹ̀ ìyá Túnjí lọ ìyá Túnjí. ìyá. ìyá Túnjí. ṣé wípé mo ní orúkọ ọmọ tó lè fi pè mí èmi Florence mo ni. ìgbà tí èèmọ̀ kankan nù àmọ́ nísìnyí wọn náà níyà àwọn ọmọ mi lẹ́nu kankan. a dúpẹ́ fún un ìwọ náà ló dúró tì mí nígbà òjò nígbà ẹ̀rùn ìyá Túnjí ìyá jẹ mí. ìyá jẹ mí ìyá jẹ mí Florence. pẹ̀lẹ́ ẹ má jọ sunkún má sunkún mọ́ èmi odidi principal by excellence kò ah, dẹni tán ìgìrì ẹ̀mú. asòkun mọ́. láì ṣe dí ayin láì ṣe dí ayin. Eh, ẹ dákun àwa kùn tẹyọ kan tí mo fẹ́ tọrọ dákun ẹ mọ̀ pé mi ní ìsọlẹ ẹ ń jí bóyá n bá lè rí ibi tọrọ kọ́bọ̀ kan kí n máa fi tàgbà àtẹ sálẹ̀. Ah, ah, ah ẹ̀tún gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí. bàbá Túnjí àmọ́ rẹ ní kó ọbẹ lọ́hùn fún wọn ti tó fún ọ wọn ò bọ ọ ó sì yó. àfà àfà. náà. ẹ má bínú o ẹ̀yin àgbà náà lẹ ní èyí wù mí ò wọ ló ń mú kí ọmọ ìyá méjì jẹun nínú abọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. bó ṣe wù mí o pẹ̀lú ọlá tọ́lọ́run ṣe fún mi pẹ̀lú ibi tí mo délé yìí kan tó wù mí ni pé kí n máa mú wọn lọ sẹ́kọ̀ọ́ mm-hmm. jíjẹ mímu wọn kó bọ́ sí rọrùn àmọ́ bọ́ ṣe ní ó wù wọn kán máa ta nǹkan yìí bóyá kan tó wù wọn látọkàn nìyẹn ẹ jẹ́ ká ṣe fún wọn máa ṣe fún wọn bọ́mí níṣẹ́ ló ní wọ́lùkọlù máa ṣe in a modernized way tó yẹ pé kò ń ṣe irúwà ògiri wa ló máa bá wọn ra nǹkan níbẹ̀ máa mm. ṣe tó máa standard gan tó máa wà pa gan gidi tó bá jẹ́ nǹkan tó wù wọ́n nìyẹn o ìyẹn ò ní kán má ní ìyẹn ò ní kán má máa wá sọ́dọ̀ wa lẹ́kọ̀ọ́ wọn máa wá wọn máa máa padà eh, wọn máa mójútó. ẹsẹ eh, ẹ má jẹ má jẹ kí n wá. àwọn ẹ máa wá. ìdúró kó wàhálà ti bọ. bàbá ẹ rí nǹkan bá. Bambangana, yeah, yeah, yeah, yeah, yeah. nyaka nyaka babang garang garang àti kàkàrà.